وعلى آله وصحابته أهل الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọlọ́run ọba tí adúpẹ́ fún òun náà ọba tí ọ̀sàwálẹ́sà ọwá kọrúkọ wa ọlọ́run dárúkọ wa ọlọ́run kọrúkọ wa sínú kádàrá rẹ̀ ipa wo ma jẹ́ mùsùlùmí èmi ọ̀rọ̀ tó tó yìí mọ́ alhamdulillah nígbà tí ọlọ́run ti ṣe ń ta wí táwa pé àbí ń gba ngba tá a ṣe ni ó wù náà àwọn tó ṣe bó ṣe ṣe náà bó ṣe wù náà èyí tá a wá ń bẹ ọlọ́run kọ́ dákun kọ́ mọ́sá ìdákun kọ́ mọ́sá ìdákun èyí tó bá kùtà tún lò láyé mọ́jà kó nù Islam mọ́jà wá ṣiṣẹ́ dànù ìkẹ́ ọlọ́run àti ọlọ́run kọ́ máa bá nàbíwá Muhammad kọ́ bá wọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ kí ìkẹyìn kọba gbogbo àwọn àfà lágbàlá ayé tí wọ́n ṣiṣẹ́ fẹ̀sìn àánú yìí kọba gbogbo àwọn àfà nílẹ̀ Yorùbá tí wọ́n ṣe wàhálà láti fẹ̀sìn múlẹ̀ àti súnà òjísẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam àánú náà kọlọmọkà kú lára ẹnì wa náà wọ́n mọ́ta ìṣàwánà láàfáà súnà tá a máa gbogbo ẹ̀sìn ga ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa níta fẹ́ yanjú nírọ̀lẹ́yìn ó ṣe pàtàkì púpọ̀ láwùjọ wa nítorí pé gbogbo aná lọ́dá lójú ipe ọlọ́run ọba ò torí nǹkan dá wa àbí nítorí ẹ̀sìn ẹ̀wà rí ẹ̀sìn yìí òun náà ni nǹkan tí a máa fún ní agbára tá a sì máa ṣàkólé kan lérí ẹ̀ nínú sẹ̀mí wa torí Allah ti là á mọ́lẹ̀ nu Quran ba'da a'udhu billahi minash shaitanir rajim ọlọ́ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ìdá yín fún kankan ẹ̀yin àtàlìjọ́nú ẹ̀sìn mo torí ẹ̀dá yín torí ẹ̀sìn mo ṣe dá yín àlìjọ́nú náà wọ́n wà sí tàǹsì yìí jàmọ́ àwọn àjànú tó wà lákòótè tí wọ́n jẹ́ àlìjànú dáadáa gbogbo bá sáà ti ń kírun àwọn àjànú náà ń bá wa kírun àwọn náà lọ mọ́kà torí pé ọlọ́run dá àwa àti wọn torí ẹ̀sìn ni àwa àti wọn àgbọ̀dọ̀ mọ́ sẹ̀sìn ó ti jẹ́ pé ànábì jíṣẹ́ koran fún wa ó tún lọ lè kọ́ àwọn àjànú náà ní alukoran suratul jin al-ibadatu li ajliha khuliqna nítorí ẹ̀sìn yìí lọ́lọ́run ṣe dá wa ọlọ́mọdé ṣe náà bọ̀. wàyí yazaduna fi dáàrí lókolóòtì ṣe rí bí a ń lọ ibi èṣèlè wa a kàn yá bí lò díẹ̀ ní ibi èṣèlè wa ilé wa ní ákìrà dáàrí lókolóòtì ibi téèyàn wà gbére ṣe rí níbẹ̀ yẹn kò sí nǹkan kan téèyàn máa mú lọ bẹ̀ tọ́lọ́wọ́n fi torí ẹ̀dùn sálì jẹ́nà lẹ́yìn ẹ̀sìn gbogbo ipò ayé sàtífíkẹ́ẹ̀tì ayé àti gbogbo àwọn oyè téèyàn gbà gbajúmọ̀ bẹ́yàn bá ti dákẹ́ gbogbo ẹ̀ wọmi. ìbádàtúnà fún ìbílẹ̀ àti Yorùbá ìbádàtúnà nàwọ̀ àrùn ìbádàtúnà wàásùkọ́. wa ibadatun mubtada'a léyìí tí ó ṣe rọ́ńbẹ̀ nílẹ̀ yorùbá ìran àjọsìn méjìlá ń ṣe à ń ṣe àwọn èyí tí ń bá ẹ̀sìn mu tó bá súnà mu à sì ń ṣe àwọn míì tí ò ní bàtàn pẹ̀lú súnà àti koran kìí ṣe lẹ́yìn yorùbá nìkan àwọn ará kìnnà bá àwọn náà ń bá Ghana àwọn náà ń àwọn ará Senegal àwọn àwọn Togo àwọn náà ń bá yí ará àwọn náà ń London ìjọsìn tí ò ma ya ẹ̀yọ́ nínú ẹ̀sìn wa. àwọn àjọsìn tí ọ̀la kọ́lẹ̀ yìí òun ni wọ́n ń pè ní al-ibadatul mubtada'a àgbélẹ̀rọ ẹ̀sìn tá a lè jírèsì ẹ̀sọ́dọ̀ ọlọ́run àtọ̀dọ̀ anábìwá muhammad sallallahu alayhi wa sallam wal ma'lumu min ad-din bid-darura èyí tí ó dàrú mẹ́ni kọ̀ọ̀kan lọ́wọ́ òun náà ni pé anna al-asla fil-ibadati ìpìlẹ̀ nínú ẹ̀sìn òun ni pé ó dùn ó ọmọ wa retí ṣe látọ̀dọ̀ ọlọ́run ní tí wọ́n pè lẹ́sìn àbí ṣe látọ̀dọ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam tọ́ ọba ilé dìde pọ̀ fẹ́sẹ̀sì kan tí wọn ò pé ó ṣe ọlọ́run ọ̀sọ́ bẹ́ẹ̀ anábùwà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ọ̀sọ́ bẹ́ẹ̀ àwọn àfáà ní ẹ̀sìn yẹn ni wọ́n ń pè ní bídé à ìwọ lọ dálẹ̀ fún rẹ nígbà míì ìwọ kọ́ dálẹ̀ àwọn bàbá rẹ ní ọ̀dálẹ̀ nígbà míì ìwọ kọ́ dálẹ̀ àwọn àfáà rẹ ní ọ̀dálẹ̀ nígbà míì ìwọ kọ́ dálẹ̀ àwọn aṣíwájú rẹ ní ọ̀dálẹ̀ àbí ìlú tó bára rẹ ẹni dálẹ̀ gangan jàmá tọ́gbà àwọn èèyàn sọ́fíìsì bídíà ìbílísù ìbílísù gangan lọ́dá bídí alẹ́ torí òun ti lérí pé láwùdé lánàhùn òun ọ̀sọ̀ wọn ni òun ọ̀sọ̀ inú àṣetáni ti lérí wájú ọlọ́run pé ah, èmi wọ́n ti lé mi kó lálùjánnà ó kù bẹ́ẹ̀ yóò ṣe wọ́ nínú tí ó wẹ́ gan tá a gbọ́dọ̀ máa sára fún láwùjọ wa òun náà ni kí ìjọsìn wa kó má jẹ́ àlùbẹ́dàá. ولا يشرع شيئا إلا ولا يشرع شيء إلا بالدليل من القرآن والسنة gbogbo ntẹ́yìn ọba fi sin ọlọ́run láti fi wójú lórí ọlọ́run ah ọmọ ìyá mi lọ́lẹ̀ gbìyànjú kọ́ lọ́lẹ̀ wá nínú alukur'an àbí bẹ́ẹ̀ sì kọ́ kọ́ lọ́lẹ̀ wá nínú sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam tí ó bá ti sí nínú méjèèjì láti sí lọ ọmọ ìyá mi bá mi dálẹ̀ nítorí pé ọlọ́run ní gba ìmọ̀ ẹ̀sìn ìmọ̀ méjì ni nínú àwọn àgbà wọ́n dá wákà wọ́n ní alẹ́ ìlímú qala Allahu qala rasuluhu wọ́n ní ìmọ̀ ẹ̀sìn ọlọ́run sọ ni anábì sì sọ ní jẹ́ bẹ́ẹ̀ mọ́lẹ̀ ìlímú qala shaykhu wal àbá àwọn ṣéwù lọ sọ àwọn bàbá àwọn ni wọ́n gbé kalẹ̀ táwọn á táwọn bàbá gbé kalẹ̀ yẹn nínú àlùkò lánàá àti súnà àwọn àfáà ní kìí sí mẹ̀sì má dàrẹ̀ láàmú bọ́ ọ bá gbéṣẹ́ fún bàbá bíríkìlẹ́yà ibi kọ́ bọ́ ọ ṣiṣẹ́ ọba ọkọ́lé tán ó fún lówó ẹ̀ bí ọba bá ọkọ́lé ṣó fún lówó nígbà tó ti bá ọkọ́lé mi ó ní fún lówó kan torí pé ń tọ́ kò ṣe é ọwọ́ adigun kejì lọ́wọ́ bẹ̀rẹ̀ sí gbẹ́kọ́ta wájú lẹ́ẹ̀ lọ́gbọ́ ẹ̀ tán ọbẹ̀ ẹ̀ sí tò ah, iṣẹ́ ìjọba lélẹ̀ ọwọ́ ṣetán ni kò mú wá ọwọ́ ń bèrè pé owó kìnnì olówó iṣẹ́ tó ń ṣe iṣẹ́ òun mọ̀ bíọ́ onílò fọ́nà ẹni kí n máa yẹ kọ́ two bedroom flat ni bọ̀tí mo rí pé kọ́tà ni ó da kí n kákọ́gbẹ́ ò ní sanwó sẹ́ẹ̀ nítorí ọ̀hún bá bì ọ́ nínú ìjọsìn tó o bá ń ṣe kò sí ládàá kankan fún un ẹ àwọn èèyàn pọ̀ mẹ́ ah, bó ṣe wà yìí wọ́n ti dálẹ̀ tipẹ́ ìdí ọba ti lẹ́rìí nínú ìjọsìn tá a bá fi ń súnmọ́ lọ ni wọ́n ń pè ń bídíà anabi ah, sì ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ sallallahu alaihi wasallam anabi pé àwọn sọ̀rọ̀ àbájọ kan yín wá ń ṣe wáàsí fún wọn wáàsí náà lágbàá pọ̀ afọ́ àwọn al-Irbaad ibn Sariyah àwọn ni wọ́n gba hadith yìí wá wọn là nàbì ń ṣe wáàsí kíkan kíkan ah, nígbà nàbì wá sí bí wà wọn ànàbì ní innahu man ya'ish minkum ah, ẹni tẹ́mẹ̀rẹ̀ bá gùn dáadáa nù yín fasayara ikhtilafan kathira ẹ rí ìyapa nínú ẹ̀sìn wa yìí ẹ̀sìn tó kílẹ̀ yìí ìyapa ó ti wà mẹ́ alẹ́ ìtàn bí sunnati ọ̀dọ̀ wọn yìí pẹ̀lú sunna tèmi o sunna tèmi ni ẹ ṣe ẹ má ṣe mí. وسنة الخلفاء الراشدين المهديين من بعدي سنة وصحابة مي أو أرولي مي súnà wọn ní kẹ́ máa tẹ̀lé nítorí pé mo ti bẹ̀ lọ́wọ́ ọba fún wọn pé wọn ò ní sọnù. anabi ní tamasaku biha ẹdi súnà mu wà á bò àlẹ́ habi nàwájì ẹdi mú dáadáa ẹgbàá mú ẹbẹ̀rẹ̀ jí ẹbí dè mọ́lẹ̀ wa iyyakum wa muhdathatil umur ọ dọwọ́ yín pẹ̀lú àwọn àdádálẹ̀ nínú àwọn ọ̀rọ̀ ẹ̀sìn fa inna kulla muhdathatin bid'a gbogbo yìí tí wọ́n bá hun àdádálẹ̀ ni o wa kullu bid'atin dalalah gbogbo bídíà sì ni ànú ni kí ni ànábì pé bídíà yìí ànú ẹni tí bá ṣe bídíà yóò rò pé òun sin ọlọ́run ni ó sì ti sọnù sórí tó fi mọ̀ pé òun ṣe bídíà bó ṣe ìjọsìn tó bá ti ṣe látẹ̀yìn mọ́ gbìbì lẹ́nu lọ́lẹ̀ iwájú tó wà nínú Koran àti nínú Sunna tó bá ti rí gbàgbé bọ́ọ̀ bá wá mọ̀ wá bí àwọn àfa ìgbé tọ́ níta ṣe tán lẹ́yìn mọ́ gbìbì ń sìn subhanallah thirty three wàlámùlá thirty three wàláwà kọ́rọ́ thirty four níbo láti rí àwọn adarí ìrọ̀nù wọn alukur'an àti sunna albidi àti kisman ẹ má jẹ́ olùwọ́n tààrù mọ́ wa lọ́wọ́ mọ́ tí wọ́n bá ń lo èdè àdádálẹ̀ àdádálẹ̀ nǹkan méjì wọ́n máa ń lò fún wọ́n máa ń lò fún bídí àtúnfìlẹ̀ àdá sí ka ibtida'i al-mukhtara'at al wọ́n máa ń lo bídíà fún àwọn nǹkan mèremère tí ò sí láyé tẹ́lẹ̀ tí wọ́n ń gbé wá ẹnu là ń fi sọ̀rọ̀ ń jọun bídíà ni máìkì tó dé àbí ò sí tẹ́lẹ̀ ẹni là ń fi sùn tẹ́lẹ̀ nígbà fóòmù dé fóòmù tó dé ń bídíà bẹ́ẹ̀ ni ìbáka àti ẹ̀sìn là ń kún tẹ́lẹ̀ nígbà ọ̀yá mọ́tò dé pílẹ̀nì dé bídíà wọ́n ní wọ́n eléyìí ní wàhádà àmùbá bídíà ni wọ́n ṣe é lẹ́tọ̀ọ́ fún wa ká máa ṣe é nítorí pé kìí ṣẹ̀sìn kìí ṣe kíni kìí ṣẹ̀sìn àbí ládàá ẹni tó gun kẹ̀kẹ́ fẹ́ fún àtẹni tó gun jíìpù ó ládàá wo ládàá dura sí ládàá rẹ dura wọn lọ ipe ẹni bá gun àwọn ọ̀kadà dákúté yọ gba ládá mẹ́wàá ẹni bá fẹsẹ̀ rìn àbẹ́ ẹni tó bá gun kẹ̀kẹ́ náà fẹ́m yọ gba ládá márùn sí ládá wọn ní jàmá. bí a nù sí àbá ti ń sọ fún ọ pé ẹlẹ́lẹ́ yìí ọ̀dà èyí ọ̀dà ànábì òsè ànábì òsè sànàgò ànábì gun plé yóò jẹ ọmọ lẹ́fún àgbọ́yé ipe ọ̀nà rẹ̀ jìn gan sànàgò lọ́sùn. bá a bá ń sọ̀rọ̀ bídíà kìí sọ̀rọ̀ àwọn nǹkan mèremère ayé tí ń dé tuntun tuntun tuntun yìí tí ń jẹ́ bídíà ni bídíà tó fi díìnì àdádálẹ̀ tí wọ́n bá dálẹ̀ sínú ìjọsìn ni wọ́n ń pè ní bídíà wàhálà muharram ìwọ nìyẹn àlèbídíà tó ìyá fi bídíà tí ọ̀dà tó jẹ́ èèwọ̀ òun ni kẹ́nìkan láyàláyà kó sì gbé nǹkan kan kalẹ̀ kó ní ká máa fi súnmọ́ lọ tọ́lọ́hún òsì sọ tànàbí ọ̀sọ́ ìtọ́bárí kọjẹ́ kéwú tọ́bárí kókè ìlú tọ́bárí kọ́wà àní tẹ̀lé bójẹ́ bàbá wa àní tẹ̀lé bójẹ́ ìyá wa àní tẹ̀lé ámbìlì àfa àtọkọ wa ní kéwú alif fatasa àbí dàdí àbí sànàwí kọ́dà fà tọkọ wọn jámíà tọ́ba ti ní àfikín ní kan sí lọ́n tá a bá di bẹ́ẹ̀ pé aha eléyìí kọ̀ lẹ́rìí èmi mọ́ sọ bẹ́ẹ̀ mo ní ká máa ṣe sẹ́yìn mọ́ lọ́nà á ní àmọ́ lọ́n ní tó jẹ́ náà ni pé à ń tẹ̀lé ẹ̀yin ọ̀rọ̀ á tẹ̀lé lẹ́yìn dínà aláṣùlù fíhì tawkif kamakul na sábìkọ ẹ̀sìn wọ́n ní o ṣe ni kò tó ṣe ìjọba sì ni o ṣe ni kò ṣe lẹ́yìn náà bí wọ́n bá ṣe ni kò ṣe ni kò ṣe ó yàtọ̀ síra wọn o èyí ọmọ ti nǹkan míì ó wà nú ẹ̀sìn àmọ́ bẹ́sẹ̀ ni kò ṣe kí n ṣe kí ni kí n ṣe é. ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n bá tó díjú ẹyọ kan òdì ọ̀gbọ̀n ẹ̀yà méjì mẹ́ o bí wọ́n bá ti ní kó mú kó mú bí wọ́n ti ní kó súnmọ́ yìí ó súnmọ́ yìí ìjọba ní kó kà ń bí ilé òsè kí ni ilé ọkà akínrun jama tán àbí wọ́n ti ká ọmọ tán wọ́n sì kọ́ ọmọ nígbàdàbọ̀ wọn pa àwọn àbàbàjìnrin fídíò ẹ̀mọ́tẹ́ ń pè ní àbàbàjìnrin nbẹ ní Yorùbá nbẹ ní Áfíríkà nbomina nbẹ ní Asia country kọ́dà àwọn tán ṣe bídíà nbẹ ní Saudi àmọ́ àwọn afáwọn ti gbóhùn lẹ́nu wọn àwọn afáwọn ti fi àwọn apàṣán dẹ̀líìlì àwọn apàṣán àdílà wọ́n ti fi gbóhùn lẹ́nu wọn wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bẹ́ẹ̀ Màdínà wọ́n fèrè pamọ́ síbẹ̀ ẹ̀yọ́ ọmọ yá mi nínú ẹ̀sìn wa. muhammad wa sìkọ́ mọ̀ta láwọn pé la ilaha illallah muhammad rasulullah sallallahu alaihi wasallam àwọn ni má sọ bẹ́ẹ̀ má bídíà ni yóò ní tó ń sọ yìí sí ọ̀dá lóòótọ́ nítọ́ sọ́dá àmọ́ òun ò pé àsọ mẹ́wọ̀n ẹni tó yọ fúnsì táwa ń pé ẹ̀yìnyàwó ni mo ní ẹ̀yìnyàwó ni mo ní ṣe é ṣàdúrà àdúrà ni àmọ́ sọ́ bá bẹ̀ mu ọkụ mọ ká iná na rúkú dá nígbà ọjọ́ pé náà na sáda anabi ni man ahdasa fi amurina ayé fi dínìna na ni ẹni tó bá kankan si ẹ̀sìn wa tá ń ṣe a ma ṣe àbí tó ní káwọn èèyàn máa ṣe fi amurina hada ayé fi dínìna hada o o sẹ́rí hadithi gbogbo àwa tá a bá ní tíra hadithi lé kálọ̀ lè wá káka mọ́nà àmìlà àmàlà lẹ́sà àlẹ́yìí amúruna fọwọ́ rọ́dùn. ànábìdí bẹ́ẹ̀ bá ṣiṣẹ́ kan tí èsì pàwọ́lá ni ó ṣe é kò ṣe é akọ̀bá lọ́wọ́ wa ọlọ́run nígbà o mo ṣe fi sọ lánàá pé àwọn tí wọn lẹ́sìn àwọn mẹ́ta ni àwọn ẹlẹ́bọ lẹ́sìn títí tí wọ́n fi túbá àwọn nasara yahudi ọ̀lẹ́sìn tí wọ́n fi túbá alolùbídé ọ̀lẹ́sìn títí tí wọ́n fi túbá nítorí wọn kò ní gbà á títí wọn bá wá gbà bó wọn ṣe fún lágbálérí ẹ̀ tó fi wá wà lìjẹ́ náà ọlọ́run fún ẹnu kọ́ránì karim sọ́tù ṣúrọ̀ ayà twenty one ọlọ́run ní amúlàfún ṣúrọ́ká ọlọ́run ọba ní àwọn àwọn ẹni wọ́n tún bẹ lérí ilẹ̀ ṣàràhùn làhùn mìíràn dín àwọn àwọn ni wọ́n tún hun ẹ̀sìn ṣàràhùn làhùn mìíràn dín ọlọ́run ọba ní àwọn àwọn ni wọ́n tún fún wọn lẹ́sìn míì lẹ́yìn èyí tèmi ọlọ́run ọba ti fún wọn máa làmùyà àdámbìhìlà èyí tọ́lọ́run ọba yọ̀ǹda kan máa ṣe àwọn àwọn ni wọ́n tún wọ́n fi ẹ̀sìn míì lélẹ̀ yàtọ̀ sí èyí tèmi ọlọ́run ni kí wọ́n ṣe àbí èyí tí àná Muhammad sallam tó sàlàyé fún wọn kí wọ́n ṣe masdar talaqi inda ahli sunnati wal jama'a ibi àti mú ẹ̀sìn wa àwọn ahli sunnati wal jama'a alukur'an wa kí ni jama'a alukur'an wa sunna alukur'an àti sunna ẹ̀yọ́ máa yá wa gbogbo tó bá kù lẹ́yìn rẹ̀ ìjìmá ò ní o kìyàsù ní o gbogbo ẹ̀ pátápátá kò gbọ́dọ̀ yapa alikitabu wa sunna ẹ̀yọ́ miami ọlọ́run ọba ọsọ̀rọ̀ yìí atọ̀rọ̀fún lamiyẹ́sọ̀rọ̀ ìlànà amọ̀ràhùnláwò bíi sànẹ́bùwà muhammad sallam àwọn náà tó bẹ̀ kí wọ́n kàn sọ pé ẹ máa fi lẹ́yìn náà súnmọ́lọ̀ àfikọ́jọ́ pọ́lọ́wọ́n ọba lónìí kọ́ máa wí wàláhì rọ̀ṣúlù tó bẹ̀ sallallahu alaihi wasallam wa ma yantiqu anil hawa anábì yìí sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́ láti inú ẹ̀ in huwa illa wahyun yuha níta bá ní kọ́ máa sọ fáwọn èèyàn òun ni máa ń sọ kíláyà yẹn sọ fún ipe nígbà tá ànábì ọ̀rọ̀ tó bẹ̀ láti kankan mú kankan kó ní tọ́ mo pèlè ìlẹ́sìn fún yín ọlọ́run ọba àmọ́ yọ̀ǹda rẹ̀ ṣé wo ló wá pèlè ilé ayé áyà yẹn ni ọmọ dún lérí rẹ̀ tí ṣéwù kan bá ti ní máa ṣe báyìí ọ wà sọ fún wọn pé ah bàbá ẹ fún lẹ́rìí bẹ́ẹ̀ bá ti fún mi lẹ́rìí èmi ò ní ṣe é torí bàbá wọn gbé kalẹ̀ láti hun ẹ̀sìn sọ́ọ̀tù nàjìm ọlọ́run sọ nínú sọ́ọ̀tù làákọ̀ Quran sixty nine ayah forty four to forty seven ọlọ́run ní wàlá òtákọ̀ wàlá àlẹ́ iná bá àdọ̀lẹ̀ àkọ́wé yìí tí ànábì bá lọ lè sọ ọ̀rọ̀ sí wa lẹ́nu ọ̀rọ̀ tá à ní kọ́ sọ ní tá à fi ran lẹ́sìn tá ànábì bá fi ń lélẹ̀ lẹ́sìn làkàtúndà mi ní òfin yẹmín ọwọ́ ọ̀tún mi ọlọ́run kọjọ́ tiwa ayé wọn àmọ́ lọ́wọ́ ọwọ́ rẹ̀ ọjọ́ tiwa ọlọ́run lóun ló ń fi ọwọ́ ọ̀tún gbà á mú fún làkàtúndà mi ní olùwàtí alùwàtí kásán ọrùn rẹ̀ èmi ọlọ́run jà kú kásán tó so ọkàn mọ́ ọrùn rẹ̀ ọlọ́run ní ìjà. fama minkum min ahadin aniwo hajizin tani ó wà hajiz mani tani ó kọ̀ fún mi tani ó bá lọ́wọ́ mi tí ma ń já kásán ọrùn rẹ̀. sallallahu alayhi wa sallam bí ṣe wù ká mọ́lẹ̀ wọn máa ń wẹ̀ sí. sẹ́ẹ̀rí pé ọlọ́wọ́n bá ti ẹ̀jẹ̀ nìyẹn mọ́ nítorí pé ìmọ̀ ohun ẹ̀sìn yàtọ̀ sẹ́sìn ọlọ́run ìmọ̀ èsù lọ́wọ́ ni ìmọ̀ sin èsù ni alamu ani ilaykum ya bani adam ebe ti gbàdéhùn èyàn máa nábi adam Allah ta'budu shaitan ipe ẹ̀ ní sin èsù innahu lakum aduwwun ọ̀tá yín lè sùn wà ní ibùdó ni èmi ni ẹ máa sìn هذا صراط مستقيم ولجونا تطو صراط مستقيم كنا جماعة الكتاب والسنة gbogbo ẹ̀sìn míì tá a bá ń rílẹ̀ yorùbá imported religion àwọn ẹ̀sìn tí wọ́n kó wá látòkè ọkún àwọn ẹ̀sìn tó wọlé wá bá wa àwọn bàbá wa nílẹ̀ yorùbá wàláhì nígbà táwọn ará máa lè tí wọ́n wá àtàwọn tí wọ́n ẹ̀sìn lálàáfíà yẹ àwọn ìmọ̀ká kọ̀ọ̀kan tẹ̀ bá ń rí bó ṣe yá àwọn ará Málì náà bó ṣe yé wọn mọ́ ni lẹ́yìn náà làwọn important ẹ̀sìn wá ń dé tìjáníyà kàdìríyà sàmùsíyà sàzìlíyà ìfìlàsíyà ẹ̀sìn àdìjànú àsàdátù ọlọ́run lọ́wọ́ ọjà ka san ọ̀rọ̀ ànábì tọ́ba lọ lè ṣe ẹ̀sìn míì àbọ̀sọ̀ nǹkan míì tó wọn ò fi lé lẹ́nu tá a bá kan bá wọn sọ tọ́lọ́wọ́n rán ta ní ẹ̀rí dàbí tó ní kí lọ́ọ̀kan yín pẹ̀lú ẹ̀rí àwa ní kẹ́rin máa ṣe ẹ̀ ń béèrè ẹ̀rí lọ́wọ́ ìmọ̀tọ́lọ́wọ́n ayọ̀ lágbá o òun náà fẹ́ sọ̀rọ̀ ìtọ́lọ́nù lisanu hadin mọ̀tẹ́dì yẹ̀kùl ọmọ èèyàn tí ń ṣe bídíà bí ọba sọ fún wa ẹ mọ tí ń wí ìṣesí rẹ ni ti ń sọ ni pé anadina lamuya tẹmẹlì fakamala ẹsìn yóò pé ẹsìn yóò pé èyí tó ń fi kún yẹn òun ni ó jẹ́ ó pé ọlọ́run ti là á mọ́lẹ̀ wọ́n ní aliyahu máa níjọ́ àràfà níjọ́ jimá ọlọ́run bá ní aliyahu máa lẹ́nìí akimali tó lakum dínakùn àti parí ẹ̀sìn yìí wà á ti máa mú tún aláìkún ní ìgbà tí mo ti yọnu sí i lérí ẹ̀sìn tẹ̀sìn yẹn wàdà ọdún ìtù làkọ́mọlì ìsìláàmù dìínà ìsìláàmù ni mo fẹ́ kẹ́ ẹ máa ṣe òun ni mo yọnu sí nínú gbogbo ẹ̀sìn ìsìláàmù tí wọ́n wá rìn fáàsì ń bí ìsìláàmù ojú ànábì ni o. ẹ̀yọ́ mọ̀ yá àti táǹtẹ̀ mi ká lọ ìsìláàmù tó lọ́wọ́ lóhun sí ń bí ìsìláàmù tá ànábì ṣe kéde kọ́lọ̀kọ́lọ̀ tiwa táwa ń ṣe ń bí nítorí pé ńgbà náà kíbúlátùnà wáhìdà kìtàbùnà wáhìdùn rọ̀súlùnà wáhìdùn sọlátùnà wáhìdà sífàtù sọlátùnà wáhìdà nígbà náà bákan náà ni wọ́n kírun bákan náà ni wọ́n gbààwẹ̀ bákan náà wọ́n yọ zaka bákan náà wọ́n ṣe hajj bákan náà ni wọ́n ṣe mọ́ṣáláṣí tí wọ́n ti ń kírun bákan náà wọ́n ti ń kírun ṣé gbogbo tí mo sọ yẹn nísìnyí sórí bẹ́ẹ̀ ṣé mùsùlùmí kan lè pè mí sí pé kí n wá sí ìjòkó kan náà ìjòkó bídí àkémi ọlọ ọ̀pọ̀ tí kòkó náà ó pé mo ní à ń ṣe ìjòkó nípa súnà kó náà ló wọn wá wípé èmi ẹ e sálù súnà yóò sọ bẹ́ẹ̀ fún yín gbogbo mọ́ṣáláṣí awọ awọ awọ awọ awọ ìjọ awọ awọ awọ ẹmọ tán pèlú awọ ìjà kọrẹ gbogbo síríìtì mùsùlùmí àwa lọ́tọ̀ọ̀tọ̀ àwọn nǹkan ti sọnù nù wa ni tí tá a bá wá rò pé gbogbo wa la sọnù ẹni bá mọ àdírẹ́sì yọ ọmọ àbí onímọ̀ ká ní gbogbo adakọ̀ ṣe ẹni bá má àdírẹ́sì yọ ọmọ nàlẹ́ àbí onímọ̀ nàlẹ́ kí ni àdírẹ́sì wa àlìkìtàbù àti kí ni wà sunna. ìwọ ò ní dára ò ní dára ẹ láàmú ọkàn lọ lè sí Kùránì èyí tó bá ti wà ń bẹ̀ lọ́kàn ṣe ń tiẹ̀. anabi wa Muhammad sallallahu alayhi wa sallam anabi ní bí ìkìtìláfù bá ti dé sunna tèmi ni ẹ ṣe ẹ béèrè pé wò tèmi ṣe ẹlẹ́ẹ̀kejì anna rasula khana risalata akhaba alba'da min risala ẹni tí ń ṣe bídíà ní ti ń sọ ní ti ń sọ ìbá àmọ́tọ́ lẹ́nu ní ti ṣèṣì rẹ̀ ń wí ni pé ànábì ọ̀rọ̀ jẹ́ gbogbo iṣẹ́ tí wọ́n fi rán fún wa ó ṣe jàǹbá ó tó wá fi díẹ̀ lẹ̀ tí ò jíṣẹ́ pé ànábì sì ní tọ́ alibadakutu ṣe mo jíṣẹ́ pé àwọn sábà níbẹ̀ ni bàlá ò jíṣẹ́ pé o anábìrin taraktukum ala al-mahajjati al-bayda mo fi yín lẹ̀ lórí ojú ọ̀nà tó kílíà layluha wa nahariha kò sí yàtọ̀ láàrin òru rẹ̀ àtọ̀sẹ́ ẹ máa rìn lọ́dún wàlá yẹ̀sígù àníhá ìlà àhàlìk ẹnì kankan ò ní yẹ ẹsẹ̀ kú lójú ọ̀nà tó kílíà yẹn àfi kó lè parun bídí àlànà bìnrin fàásì ẹni bá ti ya ẹsẹ̀ kúrò lójú ọ̀nà sunna ó ti bọ́ sójú ọ̀nà kínní ojú ọ̀nà parun kọ́lọ́mọ́sẹ̀ sọ níbẹ̀ ìmáàmù máàlìkì ọ̀rọ̀ àwọn ìmáàmù pọ̀ lérí bídíà mo wá wò pé ti máàlìkì ní mú wa torí mọ́sàbí máàlìkì la máa pàǹ sí mi tọ̀ rọ̀yìnmọ̀ fúláwù tààlà ìmáàmù máàlìkì ó sọ nínú tíra ẹlẹ́wọ̀ tíra bá ń pè ní al-i'tisam lè ṣáàtì bíi al-i'tisam afáwọ̀ ó ní ìmáàmù sọ pé Malik ó ní man tada fil islam bid'a ẹni bá hùn kankan sínú ẹ̀sìn yàrá àṣànà tọ́wálé tí mo fi kún yín náà ó náà dá ọlọ́run ọgbà bẹ́ẹ̀ ọlọ́run ọlájẹ́ faqad za'ama anna muhammad qad khana risala in tó rẹ̀ ni pé anabi jàǹbá mẹ́sẹ̀gì anabi òjíṣẹ́ pé èyí tó wá sí tá anabi fi pamọ́ yẹn òun náà lòún mú wọn ikarahu kawulahu ta'ala ma maliki ni sẹ́yìn ọgbọ́n tọ́lọ̀ ń sọ ni ipe aliyahuma akimalutu lakum dinakum ẹ̀sìn yìí ti pé kò sí ta ayọ̀ kún bẹ́ẹ̀ kò sí ta fi kún. imam maliki náà ni tó ń sọ̀rọ̀ nínú tirami àwọn afáàní wà tó sáà ti iná ó wà nù ètò sọ máàlam yakum yawma idin dina gbogbo tí ó bá jẹ́sìn lásìkò ànábì la yakunu liyawma dina kò lè jẹ́sìn lé ní o torí wọn ehun ẹ̀sìn míì ẹ̀sìn ta náà náà làá máa ṣe photocopy lẹ̀sìn bí wọ́n ti ń ṣe ń gbà wọn tí wọ́n ka fáti àti ń ka súra lé báwa náà ó sì máa ṣe nìyẹn láàyè ayé aláwọ̀ tá ànábì máa ń ṣe ń gbà wọn ànábì máa ń ṣe é máa ń dá ṣe pẹ̀lú àwọn sàhábà kálukú máa ń dá ṣe lọ́tọ̀ọ̀tọ̀ báwa náà máa ṣe ní ìsìnbó láà máa ṣe kálukú máa ṣe lọ́tọ̀ọ̀tọ̀ bọ́ọ̀ ṣe ní ihun ẹ̀sìn míì bọ́ bẹ́ẹ̀ náà ló ò ní mú èyí tí wọ́n mú wà náà ò bínú pa á abẹ́lẹ́ nǹkan lọ́wọ́ sànú wa ẹ àwọn sahaba kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láti fi nǹkan kan lélẹ̀ ká máa fi sin lọ gbogbo àwọn tábìlì kò sẹ́nìkan tó tó bẹ́ẹ̀ láàrin ṣéwù kan tó bẹ́ẹ̀ wàlí kan tó bẹ́ẹ̀ ìmáàmù kan tó bẹ́ẹ̀ mùdírù kan tó bẹ́ẹ̀ mùálímù kan tó bẹ́ẹ̀ mùkádàmù kan tó bẹ́ẹ̀ khalifa kan tó bẹ́ẹ̀. nítorí pé kò sí ń tọ́ba ẹ̀sìn nàṣàrà jẹ́ wọ́n yí padà náà nà a lọ sí yunifásitì kan a lọ lè ṣe lẹ́kítọ̀ àwa fẹ́ wọ inú ọgbà yẹn lógun state ń bí wọ́n wá rí sáńbọ̀dù àwọn mss àwọn ọmọ ìyá kọ́lọ́mbà ni wà pẹ̀lú wọn wọ́n rí àjọlọ pẹ̀lú àwọn àbí lókè lọ wọ́n rí sáńbọ̀dù mss tí ń dúró fún àwọn mùsùlùmí tó wà náà gbà sáńbọ̀dù tó kù lẹ́yìn ẹ̀yẹ ọ̀kan ọ̀fẹ́ ẹ̀dọ́ méje kálukú wá rí tiẹ̀ cac kerubu oye ìdíhùn oye kìnìkan gbogbo ẹ̀ wá lọ bẹ́ẹ̀ mo ní ẹfẹ́ lọ́lẹ̀ kéwú ní inú wà tí mo fẹ́ ṣe kéwú ti bẹ̀rẹ̀ o ẹ wo sábọ̀dù bí ẹ máa kéwú mẹ́. ìtumọ̀ ẹ̀ ni pé ọ̀kan ní Islam àwọn wọ́n ti lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọ́n yìí sì bára wọn ṣe. sáwa ní òtún wá ń kà bẹ́ẹ̀ báyìí sẹ́mi lẹ́lẹ́ mọ̀lúdì báyìí ẹ pè mí sí mọ̀lúdì sẹ́mi ọ̀wà èmi ò ní wá. tí n bá ń pọ̀ sí conference pé tó ẹ jẹ́ àjọ gbẹ́tẹ́rẹ́ àyẹ̀wò kí wọ́n náà ọkà nílé kẹ́mi náà ọkà òun náà lè fọ́ wọn wá wípé ẹ̀yin sara wọn àwa náà sì sara yín. èṣù lọ́dálẹ̀ àmọ́ àwọn fún bídíà lọ́rán àwọn lọ́rán sí wa àwọn ni wọ́n ti nǹkan bọ́nú ẹ̀sìn tí ó sí mbẹ̀ ìmáàmù wa alhafiz ibn rajab nígbà táwọn èèyàn máa ń sọ pé bídíà nǹkan sàmàtìlì bídíà tó ilà hasana wa sayyi'a bídíà dáadáa wà bídíà dáadáa wà ah àfin tó sì ń sẹ́ni àfin tó sì ń sẹ́ni bídíà hasana. bàbá wa ìmáàmù wa eh, ibn rajab alhafiz wọn náà nábì ní kullu bídíà ti dọ̀lá la anábì ní gbogbo bídíà nù ẹ̀yin wá tún ní ànú kan bẹ tó dáa ipe nínú ànú yẹn àwọn ànú kan bẹ tó tún asana nítorí sọ̀rọ̀ tó dáa nàbì ní kúlù bìdíà ẹ̀sìn tẹ́ bá ti hù ànábì láàánú ni bó ṣe káwọn yẹn pọ̀ ń bẹ̀ tó. bàbá wa ní àdìsí yìí àti àdìsí mọ́ni àhàdẹ́sà fi amúdínà àádá máa lè fàmílì fọwọ́ rọ̀ ẹni bá dá nǹkan kan lẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n ní fakulu man ahdatha shay'an wa nasabahu ila din alhabib afa wa ibn rajab àwọn afagba ni o àwọn afagba ni o wọ́n kéwú jẹ àwọn afa yín lọ wọ́n ní ẹni bá fi nǹkan kan ti sẹ́sìn wọ́n làmú yẹ́kùn lọ́wọ́ aṣèlú min ad-din tí o sì ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn yarji'u ilayhi yóò padà sọ́dọ̀ ẹ̀ kò ní lọ́dọ̀ ọlọ́ fọwọ́ dọ̀láàdà ànú náà ń pè bẹ́ẹ̀ falaysa min al-bid'i ma huwa hasanu mutlaqa nínú ẹ̀sìn wa yìí kò sí bídíà kan tó dáa ẹgbẹ̀jọ́ pé ìlú ni wọ́n fi kó àwọn ọmọ wa lọ ṣọ́ọ̀ṣì làwọn náà wá bẹ̀rẹ̀ àìláìláńlá láìláìláńlá láìláìláńlá gbangbangbí yóò wá ní iṣẹ́ òwádá àwọn ọmọ òtí lọ ṣọ́ọ̀ṣì mọ́ ijó tán fẹ́ lè jọ́ láwọn náà wọ́n ń ẹbọ kí lànà bíbí ṣe dáwà ó béèrè nu tíra ìwọ náà wà ló mẹ́tọ̀dù tó fi ní sọnù nǹkan tí ma ń yàtọ̀ láàrin tá nàbí lò àti táwa ń lò òun náà ni means ànábì lò bàtà òní hófù àbí wọ́n lò lẹ́dà ìjọba yàtọ̀ nínú mọ́sálásí anabi fi owó pẹ̀rún àtàwọn sọ̀rọ̀ àwa lo máìkì irinṣẹ́ fati àtàwọn kà lọ́kùn náà làánà ọkà lẹ́nu máìkì anabi mú ọrìn tẹ̀ lọ́mọ́kà àwa gun pílẹ̀nì lọ́mọ́kà eléyìí ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ayé ni bídí àtàwọn awì yìí alikulu bídí àtúnkùfùrù ìjẹ́ gbogbo bídí àní sọ̀yàn di kèfèrí ẹjẹ́ súnmọ́ àwọn afẹ́sẹ̀ lẹ́yìn sáà laysa kullu bid'atin mukaffira kìí ṣe gbogbo bídíà ní sọ̀yàn di kèfèrí àwọn bídíà kan tó jẹ́ pé ẹ̀ṣẹ̀ ni kò dáa àwọn bídíà kan bẹ tó jẹ́ ẹbọ ni nínú bídíà tó jẹ́ṣẹ̀ òun náà ni kí afẹ́ kírun kí mọ́mọ́ ní Allahu akbar káwàtàwà lẹ́yìn káwà náwọ́ kánà Allahumma inni nawaitu fárídọ̀ salati zuri ikidida bilimamu tajudin bilimamu kamaridin bilimamu najimudin lillahi ta'ala Allahu akbar kí o tú àníyàn sọ́wọ́ lẹ́yìn gbà tó tó sọ́wọ́ tán ó tún wá dánú sáré torí ìyẹn kò yẹn ń kèfèrí jama ipe ah níbo ti wù jákè nù ànábì wù jákè bẹ́ẹ̀ ànábì máa àníyàn ànábì máa wà nínú ni àníyàtò màhálò ha àlùkọ́lù ètò wà tuntun náà ni pé ànábì ọba ti dàníyàn pọ̀ ń bọ̀ wá kírun kò ní tuntun dàníyàn míì pẹ̀lú kọ́ máa sọ́mọ́ Allahu akbar Allahu àtàwọn jama ẹni tó wá ṣe léyìn ṣiṣẹ́ mọ̀ pé bídíà ló ṣe káwá ní a ah, ó ti di kèfèrí ọ̀hún abẹ́ni tó lè takú sí sàárè bàbá alimi lọrin tí wọ́n gbé alimi gbà míì alimi sànú míì ìbàdàlá àríjà lálá ẹ̀yẹn ni eré àyínú náà bí àwọn onílá tí náà wíwọ́rọ̀wọ́rọ̀ ń bẹ̀. ṣé àwọn abẹ́ni tó ń ṣe òun kí ní ṣe jama ẹbọ tó nípa tọ́lọ́run ṣe ní wàrà àtẹ̀dẹ̀ ọmọ aláhi ahada ẹ má pe ẹlòmíì mọ́ ọlọ́run àdúrà tó wọlé ìbáàdà anábì ní àdúrà ìjọsìn ni o ẹ má fẹ́ lòmíì irú bídí àyẹ̀sìn fún bídí àti sọ yẹn di kèfèrí ni àwa ní ti pè ń kèfèrí gan tòun bá ṣe bá ní etí sàárè òun àwa àmọ́dọ̀ pípé tó ń ṣe yìí sọ̀rọ̀ pé ṣé nítorí ṣe kò sí lásìkò ànábì kẹ́nì kan lọ sàárè kọ́mọ̀lé sàdúrà ń bẹ kọ́mọ̀lé pé ẹni tó wà ń bẹ ẹni ẹgán nídìí àdúrà rẹ tọ́ba wá ní à ní táwọn máa ṣe nílẹ̀ yìí nù wà bíyà ẹdẹ ẹ̀yin wà bíyà nígbà lọ́sẹ̀ wá di kèfèrí tá a máa fàdúrà ràn lọ́wọ́ tá a tún máa ṣe kí ni jama tá a máa ṣe kí ni jama tá a máa fàdúrà ràn lọ́wọ́ àbẹ́ àdẹ́bẹ́ fàdúrà ràn ó mọ́dù lọ́wọ́ kó di mùsùlùmí. اللهم اعز هذا هذا الاسلام اللهم بابا wa gbé islam yìí ga bi ahadi umarayi pẹ̀lú ọ̀kan nínú àwọn umaru méjì tó wà ní maka yìí abuja ni umaru ní jẹ́ umaru bin khatab umaru ní jẹ́ àdúrà wa gbà lára ẹnìkan kò gbà lára ẹnìkan amasadua bọlọmọ kára rẹ pé ọmọ náà àníwọ̀n sórí àwọn àkànbẹ́ ńlọrin sì ti ń wí katikati tó náà ń pèrè lálùsùn náà jẹ́ máa kì í sẹ́ àlùsùn náà àwọn hadadun eh? hadadun alhadadiya àwọn ará kan ní wọn nínú àwọn olùbídíà táwọn náà ń pẹ́ pè mara súnà yóò ní kólú olùbídíà ti kú ọ sọ dé nígbà kan ó ní ẹni wàá mú tẹ̀sùbà lọ́wọ́ káfíìrì wọ́n tún fún yẹn ní wàá mú sùn jẹun ó padà tààrọ̀ jà ó ní wọn sọ bẹ́ẹ̀ mọ́ tọ́lá kan ní ayé ń jọ́ ta dọ́dọ̀ rẹ sọ̀mọ́ kó sùnù fún wa tàbí jẹun ajẹ́ pé àwọn tá a fi spoon jẹun tá a jẹ́ kèfèrí àti wọn náà tí ó supply wa àwọn méjèèjì náà kọ́ kò fáàrù ni wa ẹ má gbọ́ kí ṣètì ẹ̀ máa ń ẹ̀yin tẹ́ bá ti mọ̀ ọ́n sẹ́gbọ́ ẹ bẹ́ẹ̀ mọ́ bọ́dá wa ni àmótí sọnù ẹ má fàdó àná lọ́wọ́ ń kọ̀rọ̀. ànáwó àwọn olùpèdè ẹ̀yọ́ màyá mi sẹ́rí bídí àtàzì ṣe nínú ẹ̀sìn wa ìran méjì ni bídí àtò àkèkíyà ò bídí àtò ìdọ̀fìyà bídí àyí jẹ́ ti àkèkíyà kò sí lásìkò ànábì àmọ́ bí wọ́n ti rí irú mọ̀lódì àmọ́ bí wọ́n ti rí ànábì òṣè abubakar òṣè umaru òṣè yọwọ wíká dìgà sí yóò ní iná lọ́wọ́ láyé káta wú níṣọ́ lúná alànàbì yóò láyà mòlídù mo ní èyí nì fáwọn kápẹ́ńtà àtàwọn bàbá sọ́mẹ́lì tọ́lọ̀ òye àti gbogbo àwọn tó ń tẹ̀lé ń gọ́gọ́ sọ́wọ́ aṣọ yìí ń fẹ́ mi pé iná lọ́wọ́ láyé káta wú níṣọ́ lúná alànàbì ó ní ẹ̀rí mòlúdù àwọn tí wọ́n ṣe kọ́lọ̀ yí wọn padà àyè àwọn Yahudi Nasara wọn máa ṣe bẹ́ẹ̀dẹ̀ ọba mọ́tífàrí ló lè ṣàtúnjú ràn lọ́lọ́ lè mú wá sínú ẹ̀sìn wa ẹ má ṣe mọ̀ lódì mọ́ ọ̀dà ẹ wá fẹ́ kó jọ mọ́ṣáláṣí ẹlẹ́fẹ́ sí lọ́ńchìn èmi náà wà ẹ pè mí sádùúgbò yín ẹ sáni lọ́ńchìn káwá ṣe wá àti ká gbowó fún mọ́ṣáláṣí àmọ́ kọ́ ọmọ wa pé nítorí pé fẹ́ gbowó la fi pè mọ́ pé mọ́ bídíà ní mọ̀lúdì kò sí sunna bídíà eléyìí kò sí tẹ́lẹ̀ kálí ìjòkó ti sàárè náà kò sí tẹ́lẹ̀ àwọn eléyìí wọ́n sẹ̀ ìmpọ́tù ẹ̀ ní àkìkíyà ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni bídíà tún ìdọ̀fìyà nínú àwọn bídíà àkìkíyà ó ní ká fẹ́ pe ọlọ́run ká máa wá fi ọ̀pá ya jali jali jali jali ya ilu ya rauka ya ilu ya basibasibasi ya ilu ya basima ya jali jali gbogbo èyí ni àgbọ̀rí nígbà náà bí lọ́kàn lóde

láàyè láwọn onípìlẹ̀ nínú ẹ̀sìn àbí àwa afasọkùn aṣọ ọ̀pá kan. àwa béèrè pé láàyè láyè láwọn ànábì náà ṣe ẹ̀yin náà máa ṣe afudọ̀lù zikiri la ilaha illallah zikiri tó lọ́lá jù la ilaha illallah àmọ́ àwọn ànábì kálukú máa ń dá ṣe ẹ̀yin wá ń ṣe é papọ̀ ṣíṣe pọ̀ tẹ́ ń ṣe papọ̀ ni òun náà ni ìdọ́fà mùdọ́fà mùdọ́fà lè ìdọ́fà tẹ fi kún ẹ fi kún ní ẹ gbọ́dọ̀ fi kún bí wọ́n ti ń ṣe lásìkò ànábì gẹ́lẹ́ bẹ́ẹ̀ láwọn ṣe torí bí èèbá jẹ́ pé bọ́yá ìṣùlọ́dà alẹ̀ kí ló tún fa aṣọ lẹ́yìn ìgbà tẹ̀yìn wí papọ̀ ẹ̀yìn wí papọ̀ kíláàmù kanu ẹ̀ tó wá sí aṣọ aṣọ kí ni ṣé olóró làwa ni àbónibònú kò sí ń bẹ̀ ọ́ yá àgùwà akọ̀yùm nínú àwọn orúkọ ọlọ́ni ẹ̀yìn wí papọ̀ ẹ fi kún ni ẹ tó wá ní ọba yáyọ akọ̀símù sì ní ìpìlẹ̀ nínú ẹ̀sìn ayọ́ oyin kọ̀yọ́mùn la ilaha illallah àwọn náà máa ń wí àwọn kàdìríyà ìlú tẹ́kùn ni òun náà ní bídí abẹ ànábì àtàwọn sàábò lùlù mọ́sálásí rí kò sí táàbì kan tó lùlù mọ́sálásí rí wọ́n ní ṣé wọ́n àwọn ọmọ ṣe gbé wa nù lọ́tọ̀dọ̀ ta ni wọ́n tún wá parọ́ mọ́ ànábì wọ́n là ànábì ló fún ọ lójú oorun a jẹ́ pé iṣẹ́ tà nábì ọ̀jẹ́ tán nígbà tó wà lójú ayé ni wọ́n ń fún yín lójú oorun tọ́lọ́ ń sì lámọ́lẹ̀ pé al-yawma akmaltu lakum dinakum ẹ̀sìn ti parí ká nábì ó tó kù ìjáde tó bá lọ́dọ̀ ọlọ́run àárò pàǹsìn lọ́ọ̀ ni ó gbajúmọ̀ ńlẹ̀ yorùbá ẹ̀sìn kọ́ ro àwọn kérúbù àti sẹ́ráfù ni wọ́n máa ń lò lùmọ́ nínú ilé ìjọsìn wọn ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àṣàlátù àbí ìyàgbọ́lọ̀ ní àrẹ̀sọ̀ látò àbí tà káwá kó obìnrin olóbìnrin jọ aṣọ funfun bàtà funfun tẹ̀síbà funfun báàgì funfun mọ́tò funfun gbà míì lọ́nà máa ní orúkọ rà kábùyọ̀ dání agbómi dání ká máa gbin kì í sáré kẹ́lẹ̀ wákàṣe ẹ̀yìn mísánà ilẹ̀ wákàṣe ní tẹ́ ń ṣe ní kíráìmù ní kíráìmù nínú ẹ̀sìn bídíà ni fala taqta'na bil qawl ọlọ́run lẹ́yìn ẹ̀wà nábì ẹ̀rẹ̀ òun ilé o kẹ́nìkan yẹn ẹ má déhùn ta o ẹ má déhùn ta o ẹ̀yìn ẹ̀wà nábì kẹsọ́ra yẹn o kẹsọ̀rọ̀ nọ́mà obìnrin wa ń déhùn lásán láti wọn láwọn dá wákà àyílá àyílàlá àwọn ọgbọ ọlọ́run gbọ́ àyílá àyílàlá àwọn ọgbà nábì gbọ́ àyílá àyílàlá àwọn ọmọ sórí o ti ṣe tán àbíkọ́ ọbọ̀ sínú súnà bídíà ni àṣàlátù sunday ẹ̀rí gbàǹdà mọ́lẹ̀ ká máa làmọ́lẹ̀ ni tó ráàmù gbàtà ń lọ kọ́lọ́mọ́ fẹ́ sànù wa ọlọ́run fún alẹ́ gbogbo wọn tàlàáfíà táfi ti sí ọlọ́run táfi sin ọlọ́run bá wa. bídíà ní ká máa kọ́ àwọn obìnrin káàkiri lóru kálá àti tàájùdí á padà ká gbogbo yòókù àwọn eléyìí tàájùdí wà nínú ẹ̀sìn kí ni wọ́n fi kún jàmáà oye àwọn obìnrin tán ní ká máa kírun nínú yàrá wọn ìran ọ̀ràn yà wọ́n tún kó wọn jáde ìjáde àwọn obìnrin yẹn wọ́n fi kún tàájùdí àìṣe tààjù ní níjàmá yàtọ̀ sínú Ramadan àbí ká máa ṣe nínú yàrá wa pẹ̀lú ẹbí wa àmọ́ pé mọ́sálásí kan lórí fídì kan ẹ rí fídì kun ni ẹ fi mọ́sálásí yẹn kun ni yàtọ̀ sínú Ramadan bídí àìdọ̀fíà ni eléyìí ní sábà máa dá wa lálẹ́ púpọ̀ wọn ni ṣé ọ̀wọ́ á dá báyìí gbogbo àwọn tó yẹ kí wọ́n lọ night vigil gbogbo wọn ni àti kó ṣe mọ́sálásí yìí ṣé ọ̀dà báyìí ọ̀dà àbí ọ̀dà àwọn náà ni àfa ọ̀dà kò sì dáa kò sí kí ni jọba kọ̀dá nítorí pé àtẹ́bí náà dáṣì tààjì ìdìbò láwọn sàábà ẹ gbogbo ńlá àtẹ́bí ni ẹ máa jápa ní jímọ̀ tó parí oṣù ipò gbogbo wa fẹ́ ṣe náà fílà alápapọ̀ ẹgbà àwọn ẹjọ́ méje fún ìlú wa ẹ dákun sẹ́wọ̀n pé àwọn ẹgbà ó nípìlẹ̀ tọ̀ táwọn fi jọ́ méje sí táwọn sọ fún ọ méje ní oní ọkà ti bẹ̀lẹ̀ ta ló ń wá àwẹ̀ fún ọ pé kẹ́ máa fà àwẹ̀ kẹ́ máa wọ àwẹ̀ fún yàn kálukú náà gbàrọ̀ àfẹ́sì àti mándé ẹ̀jẹ̀ jẹ́ tọ́ba ti fẹ́ sínú ọ̀tọ̀rọ̀ fún lò ọlọ́run ìmáàmù wa Buhari ọlọ́run bá wa pẹ̀lú ẹ̀ sẹ́ẹ̀rí gbogbo bí wọ́n bá ti fìbídì àlélẹ̀ wọ́n ti pa súnà kan rẹ̀ ẹ̀yọ́ màá yára mi nínú ẹ̀sìn wa nínú àwọn táwọn àlùfáà ní kásálẹ̀ yìí fún wa ni pé ká lè mọ̀ pé àlè ìbádà tó lá àṣàrìtàn ẹ̀sìn wa tá à ń ṣe yìí ó ní májẹ̀mú méjì kọ́lọ́hún tó gbà alákọ̀ọ́kọ́ ni al-ikhlas ká ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì mutaba atul mustapha ká tẹ̀lé ànábì bó ṣe ṣe tiẹ̀ bó ti ṣe gẹ́lẹ̀ ní ká ṣe ibi ó ti ṣe mẹ́ta ká ṣe mẹ́ta ibi ó ti ṣe méje ká ṣe méje ibi ó ti tú wàhálẹ̀ pé a ṣe tábà fẹ́ ká ṣe iye tó wù wá mọ́tẹ́rẹ́ rẹ pẹ̀lú four thousand four hundred forty four seven thousand seven hundred fifty seven nine thousand nine hundred ninety nine ọ padà jásẹ́nu èṣù ni nígbà bá ṣe léyìn tó ráyè léyìn níjọ́ kejì tó lọ́bíṣẹ́ tí ò sáàyè ọ̀sì fẹ́ fa nine thousand naira ninety nine yálà tí wọ́n yálà tí wọ́n yálà tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n tí wọ́n ntí ọmọ wínú jama ntí ọmọ wínú kò lè jàmíyàn tífútífú náà padà gbẹ̀yìn ẹ̀ anábì ní sallallahu alaihi wasallam wọ́n lọ́lọ́run sọ fún wa pé wa ma umiru illa liya'budullaha mukhlisina lahud-din ọlọ́wọ́n bá wa Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n fàyín lásẹ̀ kankan kẹwàá ṣe láyé ẹ̀sìn ni mukhlisin kẹsẹ̀ nítorí mi nìkan má ṣe nítorí nǹkan kan mi lẹ́yìn ọlọ́run tó bá ti jẹ́ sìn dákun má ṣe nítorí owó má ṣe nítorí ipò má ṣe nítorí kámọ́ sàárà tó fẹ́ ṣe gbogbo tó fẹ́ fi súnmọ́ lọ́hùn kọ́dà bàbá rẹ bàbá rẹ bẹ́ẹ̀ pé ọkà sọ́ọ́lẹ̀ asọ́ńdọ̀tì ó sì rí ọ̀fọ́ bàbá wa ń bọ̀ lọ́ọ̀kan lọ́wọ́ sáré kó pé kí bàbá ó lè bà pé kí ló dé tó kó tẹ́lẹ̀ gbogbo ìjọ kásì torí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì náà ni mutabaha anábì sì ní ọlọ́run pariwo ni pé kó lè ń kún tuntun ìbò náà láàpá tẹ́bẹ̀ òun ni tẹ́bà wọn fẹ́ fẹ́ràn ọlọ́run ni ẹ tẹ̀lé èmi ni ẹ tẹ̀lé ló fi mápẹ̀dúwe wá pé sọ́lù kàmára ayé tó mọ́ ni ó sọ ni bí n ṣe kírun gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni kẹ́kì àwọn baba wa tẹ́wọ̀ gba àwọn àpé kásẹ̀ kan sókè tàbá fẹ́ yẹn náfìlà kò lè sí ọgọ́rùn kéèyàn tó kà á tán ó tó mú tẹ̀sùbà lọ́wọ́ kíráìmù ó kásẹ̀ sókè kíráìmù ó mú tẹ̀sùbà lọ́wọ́ lórí ìrùn kíráìmù ẹ̀ṣẹ̀ ó tó wá ṣubú ó tó sẹ̀ ó ṣubú lérí ẹ̀ṣẹ̀ ọ̀kan wá sọ fún mi lónìí ó lọ́ ṣíra àwọn bàbá ni mo ní pa bàbá rẹ̀ dákun pa bàbá rẹ̀ táwọn bàbá kan kan máa ń ṣàṣírí nínú ilé wọn àtàwọn ẹbí wọn ọlọ́run fi ẹnu bàbá kankan bọ̀ rí pípé kọ́ wá ní ànábì ní ẹ ṣe báyìí èmi náà fẹ́kẹ́ inú tún ṣe báyìí náà kàlí inú inú ìdílé wa dìmúyáàdì nílùú Ìlọrin kò sí ilé tí ò ní ní nankali wọn nankali ilé masingba nankali ilé ẹranlẹti àbá anababa nankali

fọwọ́ mu ẹ̀yìn àtẹ̀wọ́n ìpínlẹ̀ ìjọba ṣe ń gbèdé amẹ́ríkà mọ́ gbèdé london ìsìláàmù ti wọ́n ìsìláàmù ti wá mí o àwọn gba ìsìláàmù àlìkìtàbù àti kíni àtúnṣún náà wọ́n kàn lábùkù kọ́lọ̀ mọ́sẹ̀ ìsànú wa kọ́lọ̀ bá fọ̀nà mọ́ wọn o kọ́lọ̀ ní àkáàlì láàyè dínú khalis ẹsẹ̀ sí nítorí mi anábì ní ìtàkùtù anni manasikakum bí n ṣe ṣe ájì yìí bẹ́ẹ̀ ni kẹ́yìn náà ṣe o fàyín ní láàdìrí làálí láàhójú báàdà hajjati àdì bí n ṣe ṣe àjì gẹ́lẹ́ ní kẹ́ṣí torí ọpọ́sibù kí kí n má ṣe àjì mí má pẹ̀lú yín nílànà kí n sọ fún wa jama yìí abúlábùnà bá ti jòkó jọ ẹnìkan wá sọ pé umaru sọ báyìí abubakar sọ báyìí abúlábùnà bá sì ní mọ́lá nàbì náà sọ báyìí abúlé àbá ti ní ṣe ẹ fẹ́ kí ayé yẹn parẹ́ ni mọ́lá nàbì sọ báyìí ẹ̀ wọ́n sọ pé kọ́lá Abubakar kọ́lá Umar Umar náà sọ báyìí Abubakar sọ báyìí ẹ̀ mẹ́rin ní àmà tẹ̀lé yìí nígbà tí wọ́n ní ọ̀rọ̀ anábì láàmà ti síwájú Abubakar àti Umar kí ló dé tó o ti ọ̀rọ̀ anábì síwájú ọ̀rọ̀ ṣéwù rẹ̀ ní wọ́n ń kó ọgọ̀ọ̀gọ̀ ní sì ń darí ẹ̀rọ̀nù gbó ó sì ń tẹ̀lé kàsára tó gbédé àtẹ̀fí sọ ibi ha ẹni bá ń ṣe gbédé à wọn làwọn àdánwò tí wọn máa bá ní alákọ̀ọ́kọ́ àmàlù látòkè bá lò gbogbo wàhálà tó bá yìí ṣe ó ṣe kọ́ lágùn tó kọ́ pẹ́ tó ń bẹ̀ kọ́ tẹ̀ kọ̀kọ̀rọ̀ kó darúgbó síbẹ̀ ọlọ́run nígbà lọ́wọ́ ẹ̀ anábìyẹn ní mọ́ni àmì nítorí bá fi ń sin lọ́wọ́n ọba tí ò bá jẹ́ pé àṣẹ wá wá lérí ẹ̀ ọlọ́run nígbà. ẹlẹ́ẹ̀kejì mọ́nì bùtádà á ti ṣe ìm mínàlì ìbàdà ti kọ̀dé àsìkọ́tọ̀ ti sunna gbogbo ẹni tó bá ti fi bídé àrinlẹ̀ nínú ìjọsìn kan sunna tó wà ń bẹ̀ ó ti parẹ́ sunna ńlẹ̀ ni nígbà tí bídé àpọ̀ láwùjọ wá sí sẹ́ẹ̀ pé àwọn alùsùnà díẹ̀ ló ń bẹ̀. bàbá wà ní mọ́sálásí kan ṣe ó lè pé bóyá wọn nìkan nínú mọ́sálásí olóyìn méjì tí wọ́n sọ fáwọn bàbá pé à bàbá èyí tẹ́ wí ní kò mú o eléyìí lọ́wọ́ àtọ́ sọ̀yí Buhari sọ̀yí Muslim o yóò ní àfáà tí wọ́n kéwú ni wọ́n kéwú tó àfáà ọjọ́ ń gbọ́ lọ ìwọ́n kéwú tó wọ́n dé bàbá Kamali tó kéwú tó bàbá Dama bá a ti ń ṣe lásìkò wọn nu àwọn àfáà ni wọ́n máa pa súnà rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta tahadu tulbali bala fi ayati ha wa diniya ayé rẹ̀ ní lójútu ẹ̀sìn rẹ̀ ní lójútu yóò máa fi tọ̀ fọ̀ gbẹ́ni torí kọ̀ mọ̀ yìí tán ni wọ́n ṣe kò lè ṣe àtàlà àkèyí tí wọ́n hun àtẹ̀yí tọ́lọ̀ fi kalẹ̀ lẹ̀sìn ọmọ dàrú. tàfàbùkù tó mà inú àdáwò tó bá ẹni tí máa ń ṣe bídíà ni pé yóò fọ́ àwọn atajà ló ń mà lágbèjú ìmáàmù kírun tán ìrún ìṣáà ọwọ́ ni làdáni ọya sọ́fù kí lẹ́fẹ́ ṣe ọlọ́run fẹ́ kí wítìrì lẹ́yìn ṣe ní Ramadan wọ́n yí lọ́wọ́ sọ́fù jù ọya Allahu akbar ẹni tọ́gbọ́ súnà yìí tó ń rí pé kò sínú súnà kí lòun ó ṣe yóò jòkólẹ̀ nígbà òtí jòkólẹ̀ yẹ kí náà ṣẹlẹ̀ jama àwa láti dé tí mo ń bá parí ọ̀rọ̀ wù pé ta ló dọ̀rùn wọ́n ní bọ́dá isaac ni wọ́n bí ọgọ̀ ọgọ̀ <laughs> ojú àwọn bọ́dá rí mẹ́wàá ẹ̀yọ́ màá yá àfin mẹ́sàn-án ìrún wọlé ní fifteen after alùbídà lọ́n fẹ́ kírun ní four o'clock mọ́sálásí olójútù sí mọ́sálásí olójútù wọ́n ti bàbá ògòdì wọlé ní ti bí dí àmàndálẹ̀ òun ló sọ wá dọ̀tà ara wa bá a ṣe pọ̀ nínú ilẹ̀ yorùbá wọn ni wọ́n lórí wá ní ogun ẹ̀sìn dé pé ogun ẹ̀sìn ó dé wípé àwọn ẹlẹ́sìn míì wọ́n làwọn fẹ́ bá wa jagun ẹ̀sìn ṣe pé a ní lọ tó bá ilé lọ jẹ̀mọ́ tí gbogbo wa tá a parapọ̀ àti gbogbo àwọn táwọn wí ẹ kàn rí i pé wọ́n fi àwọn kiri yóò lẹ̀ ìwọ gan ni wọ́n máa bẹ lérí ní ó ṣẹlẹ̀ wípé a ah, ò náà lọ apàdé ẹ lọ kí ló kí ló sọ̀rọ̀ máa nínú wa wọ́n ní àádùn bídíà tó bá dé jọ́lẹ̀ kìáma tó gbé bá ń wa ànábì omi tá a bá ti mú òǹgbẹ òní gbẹ wa wọ́n ní àádùn bídíà bá ń bọ̀ ànábì padà rí anabi o anabi sẹ dọ̀pẹ́ ìjọ òun ni anabi o pe mabọ̀ mabọ̀ àwọn mọ̀lẹ́kọ̀ pé a eléyìí ń sin ìjọ rẹ̀ anabi ní ìjọ mi ni wọ́n. ọ̀hún kan tí wọ́n dálẹ̀ lẹ́yìn rẹ̀ ni a wọ́n hun palabẹ́ ẹ̀sìn. anabi wa ni sún kan sún kọ̀ a tìyín ti gbé tìyín ti gbé tìyín ti gbé ẹ máa kú òun wájú mi báyìí kẹ́sì máa ń pẹ́ yín ni lọ ní tí ó ṣẹlẹ̀ sálò bí dájọ́ alikiyama ọlọ́mọdé ọ̀ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan àwọn náà kọ́ nínú àwọn bídíà tó afẹ́bọ́ sínú ìran bídíà báyìí bídíà pọ̀ a lè kà á tán a bá dún bí ta lè kí ta padà ta kí sáì ta padà ta bá di àsùbọ̀ lábí àníkà bídíà tán kémi ọkàn fún yín ní àwọn àpèjúwe díẹ̀ díẹ̀ ìtẹ́yìn náà ó fi bídíà èyí tí ń darúkọ òun náà ni pé ọba ti ní àkọọ́lẹ̀ nu kùránì àti súnà tí wọ́n bá pè lẹ́sìn wọ́n pè bídíà nù. àbí ọlákọọlẹ nínú alukurani àti sunna àmọ́ bá anabi ṣe ṣe kí wọ́n ń ṣe kíni kí wọ́n ń ṣe ẹgá máa ń sọ yìí náà kún o kó lè bá yé o ẹyọ màyá mi nínú ẹ̀sìn wa bídíà nínú tàwídì a ilẹ̀kùn nínú ẹ̀ ká máa sọ fótó àwọn ṣéwù máyà kí ló fẹ́ kí fótó òun ṣe fún ìgbára lé àwọn bàbá ní jẹ́bẹ̀ ká máa pé anábì lọ́lọ́run ọlọ́run làǹnábì alùhùlóòlù ká máa pe ọlọ́run pẹ̀lú àwọn orúkọ tọ́láwọn ọba òfin sọ́ra rẹ̀ ta kàlẹ́ kan lẹ́sùmíláyì kan ló jálẹ̀mùjálẹ̀mọ́mì kan ló jásìnà ókàmí kan ló sàgígárí karami kan ló dàmbá sàdánbà kárakaranda sábàrì sábàrì bàtúlá bídíà. àwọn àtúntò kí ni tùmọ̀ tó ń wí yóò ní ká lè bí àwọn bàbá kí ìtìjà ní àtúnwáṣọ tó máa àhámúsà kákú aláwòyásù yóò ní ká lè bí bàbá lọ́fà mùsùlùmí pálíkà ló ló fún bàbá tọrọ lọ́wọ́n bọ̀ pé a ṣe ọlọ́run ní kulidi ọláha ẹ máa ní àlá àkókò tó kílíà àwídí rahman rahman àwọn ọkọ̀ yẹn kílíà ẹ̀yà máa tẹ̀dẹ̀ ohun ọ̀làhùn asùnmá wọlé wùsùnà sọ́tò làásìrì lọ́wọ́ gbé ọlọ́run ká àwọn ọkọ̀ yẹn ó tí kàyé kìtàn àwọn ọ̀dẹ̀ ká ìyára ọkọ̀ yáyé ìyá mọ́sí kàyáyé lọ nígbà mi wọ́n ti hó hó hó hó hó hó hó hó hó hó hó hó ta ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ni ó kọ́ ọlọ́ni ọlọ́run jẹ́ sọ̀rọ̀ ẹ̀bẹ́ aláwọ̀ sọ̀rọ̀ ẹ̀bẹ́ anábì òsì pé ọlọ́run bẹ́ẹ̀ ìjà lè túbọ̀ lọ́dọ̀ ọlọ́run ọba kama kama ó kọ́ tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ni kama ń pè ọjà bí wọ́n bá ń pè ọlọ́run ló kọ́ tọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ ọlọ́run bọ̀jà toro ti fèyí tó dálẹ̀ fún wọ́n lè láì àtìmáwò lùsìnà o ọ̀hún bìhá ọlọ́run ni mo o kọ́ da dáa ó sì wà nù tíra rẹ̀ ẹ pè mí pẹ̀lú ẹ̀ nínú àwọn bídíà lábala tàwídì òjíṣẹ́lá muhammad sallam lọ́dọ̀ àwọn olùbídíà wọn ti sọ dọ́lọ́ anábìyẹ sì sọ lọ́n ọ̀kan àfa búṣẹ́rí alburida àwọn orin tọ́da mẹ́mbẹ́ àwọn orin ẹbọ sí mẹ́mbẹ́ èyí tó wáyé tẹ́bọ̀ ní kẹ́nìkan mọ́ ká o nínú ẹ̀ fàyínnàmá mi jùdí ká dúníyà wàdọ́rọ́tò ha wọ́n mi ní olùmíkà ìlìmúlà òhìwálẹ́kọ́lámí ó ní ìrẹ́ ànábì nígbà tí àṣetáni gba bàbá mú fa innama min judika dunya ó ní ilé ayé gan fún rẹ̀ ilé ayé gbogbo ilé ayé àti tọ́wà ń bẹ̀ min judika nínú ọrẹ tọ́wà lọ́dọ̀ wa nábì ni wọ́n ti mú ayé àti gbogbo tọ́wà ń bẹ̀ wàdọ́rọ̀ fa gbogbo rẹ̀ tọ́wà lálẹ́ kìí àmà pátá ọwọ́ rẹ̀ ànábì ni wọ́n ti mú gbogbo rẹ̀ tọ́wà ń bẹ̀ wọ́mí ní olómìnkà nínú mọ̀rẹ́ ìlímù láwùjọ wàlúkọ́lámi nínú mọ̀rẹ́ lọ́pọ̀ ní tíntín tí wọ́n mú bẹ́ẹ̀ òun náà lọ́wọ́ àdúrà láwùjọ mahfuz. tá ọmọ ìyá wa dìpẹ́ndì kọlọ́rọ̀ ẹlọmọsẹ̀ sànù wa anabi sọ pé wà kó rọ́ọ̀bì zidini ìlímà ah, ẹni wọ́n ní gbogbo ìmọ̀ nínú màtí ẹ̀ wọ́n ti mú nítorí wọ́n pé rọ́bì zigi ní ìlímà ọlọ́run fún mi ní màsí fún mi ní màsí. ní ti sọ pé rabbana atina fid dunya hasana wa fil akhirati hasanatan wa qina adhaban nar ní kọ́ ọlọ́run fún un lórí ayé ní tó ń béèrè lọ́wọ́ ọlọ́run wípé kò tí ì tó ń bí o <laughs> ẹ fún mi sí o ṣe pé a lè gbọ̀ntìrà dáadáa ní táwọn sọ yìí wọ́n ń gbé wà bíyà o. Kama máa yanjú ọ̀rọ̀ kama máa kílẹ̀ rẹ̀ ká máa fọ́lọ́run lẹ́tọ̀ọ́ rẹ̀ ká máa fẹ́ èèyàn lẹ́tọ̀ọ́ rẹ̀ anábì sọ́nà wọn ọ̀kan náà àwọn àfáà nílẹ̀ haúsá ó ní ya Rasulullah èkó síbi yẹ dín ó ní ìwọ ànábì gbábẹ lọ́wọ́ mú fàtàdá ara ní fami sókè wà á ń ta àbí ìwọ ni bàbá mi bẹ́ẹ̀ bá fẹ́ fàdúrà yá kí n là máa ń wí nínú ẹ̀sìn Islam kólídé òlàhà ọlọ́run ní ẹni yá Allah àwédò rahman àbíkẹ́ ní arahman ya rahman sáà nábì ìwúrú wọn àwọn àyírí kánábì wọn wá máa pe ànábì yakuba pé o yakuba kó sì bí yẹdi ànábì dáwúdà ṣàánú mi ànábì ayuba ànábì ibrahima ṣàánú mi wọ́n yín pọ́ọ̀tù àwọn ẹ̀sìn yìí wá ní kò sínú ẹ̀sìn islam wọ́n ti wá gba kárí ẹni bá sọ tí ń sọ yìí tí wọ́n bá yọ àdáwọn lè bẹ́ẹ̀. abala àtìdá yẹn a lè sọ tán ẹja dádúró bẹ́ẹ̀ lábala àrùn kíkí ọ̀pọ̀ mọ́sálásí ẹrù ẹrù nínú bídíà àwọn àpò àpò nínú bídíà àwọn fi tì síbẹ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀lọpọ̀ ìmáàmù bídíà ní nígbà tá a kéwú káfẹsẹ̀ kan kírun bí mo sọ lẹ́ẹ̀kan nínú bídíà tá ń dalẹ̀ àwọn bàbá káyẹ̀ náà sí la èwo ni wọ́n máa ń yàn nísùkú sàbá àbí tí wọ́n máa ń ka kúrò aláwọ̀ ọgọ́rùn lérí lákàkọ̀ kan àwọn ìjà ẹ́ lákà mẹ́wàá sálámà márùn àbí fàtí àkọ̀kan kúrò aláwọ̀ ọgọ́rùn ọgọ́rùn lérí gbogbo anáàmà pálí ìjà náà ló mú wa ọlọ́run fi yẹn lélẹ̀ fún wa ìdààmú yìí pọ̀ kò tún wá nẹ́fìlà kan tá à ń pè ní sọ́sọ́ ṣàbá arákùnrin nǹkan òun lọ́kàn ya ọ mọ́sálásí ní Jerusalem lọ́bẹ̀rẹ̀ sí yan nẹ́fìlà nítorí ara rẹ̀ ní ìjọ fifteen ṣàbá làwọn yẹn bá ní kó ohun rẹ̀ dùn ní bá ń jọ yẹn ní bá ń jọ yẹn ní bá pọ̀ ah ní bá ní ìdá ṣe yípa lọ́dún tí ń bọ̀ á tún bẹ̀rẹ̀ lẹ́yìn ọgbọ̀n ọdún mẹ́rin tá ànábì ti lọ ṣe tí wọ́n ṣe lẹ́yìn ànábì Muhammad sallallahu ẹ̀yọ́ máa yá wa wọ́n máa ń pè lẹ́sìn sá ee alamọta tẹwa sọnà bídí àpẹẹrẹ àwọn yìí náà náfìlàtù nàbí yìí láyé ádámù wọn là nàbí ádámù ní náfìlà kan ẹni bá yàn yọ dáa fún náfìlà náà ní kúlọ̀ láwù mẹ́wàá lè rí rákà alákọ̀ọ́kọ́ kúlọ̀ láwù ogún rákà ẹlẹ́ẹ̀kejì kúlọ̀ láwù tààtì rákà ẹlẹ́ẹ̀kẹta kúlọ̀ láwù fọ́ọ̀tì rákà ẹlẹ́ẹ̀kẹ wọn náfìlà nàbí ádámù ṣé kúlọ̀ láwù sọ̀kalẹ̀ lásìkò àdàbí ádámù ṣé kúlọ̀ láwù wà lásìkò àdàbí Adam yóò wà mọ́tò sọ́fà lọ́wọ́ yóò lọ yẹn náfìlà ayé fi tẹ̀sí fáwọn yẹn náfìlà bídí àní ẹnì kan lọ sí bá arákùnrin yẹn ẹni ń di wa lọ́rọ́ ẹlẹ́bà ẹ sọ fún ẹni kọ́ rẹ̀ lẹ̀ ee òun náà ń tajà ní alámọ́sá ìsánú rẹ̀ ẹ má bàa jẹun ẹ kàn sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yóò bá sì bọ ẹ má bọ̀ ẹnì kan náà ti tó alámọ́sá ìsánú wa ẹ̀yọ́ máa yá wa nínú ẹ̀sìn wa nínú àwọn bídíà òun náà ni náfìlà jimá tó gbẹ̀yìn Ramadan nínú àwọn bídíà òun náà ni ká máa fi tẹ̀sùbá yẹn náfìlà kí ló ń kà kí ló ń kà tọ́ gbàgbé tọ́ wá mú ọdún tẹ̀sùbá lérí irun èèwọ̀ ni nínú ẹ̀sìn wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn bídíà sọ̀látùl wítìr jama'iyyan oyé bìdúnì Ramadan mo ti sọ lẹ́ẹ̀kan ká máa kí wítìrì láì ṣe pé ó jẹ́ ní Ramadan nínú àwọn bídíà nínú ọ̀run òun náà ni àtàhájùdù jama'i fil layl dúnà Ramadan kádìdé ńlẹ̀ kakura wa jọ́sí bìkan ká láǹṣẹ́ náfìlà tàhájùdì àmọ́ tá a bá pàdé èmi wá sí mọ́sálásí mo wá katira oye ìwọ wá mọ́sálásí ọwọ́ sùn bẹ́ẹ̀ bọ́yọ̀ ń bọ̀ láti rìn àjò àwa dìde lóru èyí tá fi máa fi ìrun dira lọ́wọ́ àdìsí lápapọ̀ nítorí pé kìí ṣe pé àdàníyàn sí láti ilé wọ́n bí ọ̀rọ̀ sọ́kò tèmín wọ́n ní àwa àtàjọ ṣúdẹ́ǹtì a máa ń lọ sí kí láàmà ṣe yẹn bí dáwọ̀rọ̀ náà pé dáwọ̀rọ̀ bí conference àbí kápẹ́ ní sẹ́mínà àwa ibi ìgbàlá tó wọ́n kó wá sí. Eh, bìkan náà ni àjọ ń sùn tó jẹ́ hostel ìjà alẹ́ sí kìámù lélẹ̀ lápapọ̀ bàbá ni ẹ lè ṣe nítorí pé kìí sàníyàn kìámù lélẹ̀ ẹsẹ̀ kìíní lẹ́dà wa nígbà tó ti wá ẹ̀jẹ̀ wà nù lẹ́nì ẹ̀ ti di ara alẹ́ náà wallahu a'lam ẹ̀yọ́ màá yá mi ń rẹ̀ wa ká máa ṣe síkìrì jàmáì afẹ́ sàdúrà ẹja ṣe asàfúnlá ọgọ́rùn-ún asàfúnlá ẹyanu ẹyanu asàfúnlá asàfúnlá subhanallahi wa hamdihi ẹjá wí ẹjá jọ máa wí subhanallahi wa hamdihi kọjá bídíà ni kálukú máa ń dá tiẹ̀ ṣe ni àfi tá a bá fi ń kọ́ ẹ àwọn jama a bá fi ń kọ́ àwọn ọmọléèwé kálukú bá ti délé kálukú ọmọ ṣe tiẹ̀ ní àtàṣe nínú àwọn bídíà onílẹ̀yìn bàtà bá sálámà káma ní subhanallah walhamdulillah wala ilaha illallah ṣé àmọ̀ pé rákà méjì wa ọ̀dọ́gba àbí kí ló dé tí táǹkà lẹ́yìn ọ̀run ọ̀dọ́gba ìtumọ̀ ẹni pé àwọn kan mọ súnà àwọn kan ṣe bídíà ó wá lọ lè da sítádẹ́ẹ̀lì ó wá lọ lè ka kí ni ànábì máa ń kà lẹ́yìn ìrun ó wà nínú náwáwí ó wà nínú ìwé àsìkár ó wà nínú àwọn sọ̀hí Bukhari Muslim ó wà ní tẹ́lá àti àfa àmọ́ ń ka tẹ́lá ni tí wọ́n bá ní tó ń kà lẹ́yìn ìrun yọ̀ọ̀dà ó wà bẹ̀rẹ̀ pé èwo wọn ni ká máa kà á kì í ṣe pé wàá dá aṣá bí bá ṣé ìtàn yìí náà rán bíi mẹ́lẹ̀ yìí wọ́n ló béèrè pé ní bá ti ní òun ṣe bídíà má jiyàn wá pé ẹ̀dá kan kí ni súnà bẹ̀ ẹni tó fẹ́ mọ̀nà nìyẹn nínú bídíà òun náà ni kí albidia fi zikir nínú bídíà òun ni nẹ́fìlà òru ní nínú Ramadan àwọn mọ́sálásí mi sì ń ṣe dì lákàrà mẹ́jọ sálámà mẹ́rin fatiha iná sánáwó mẹ́rin mẹ́rin ẹni tí ọba wa ma iná sanáwó kọ́ka kóló aláwọ̀ ẹ ti mọ̀ pé àgbélẹ̀rọ ni tọ́ba dé pé ọba wa dọ̀dọ̀ anábì ni yóò ní specific sura tí wọ́n ní ká sí kíni tí wọ́n ní káka ìyẹn tó bá wù ọ́ ti parí bá ká ìjọba ká mẹ́wàá yàn mẹ́tàlá ó ti yé kò kí láta mẹ́tàlá yẹn rẹ̀ ó di mẹ́tàlá ìjọba ká eleven nínú àwọn bídíà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa òun náà ni bídíà nínú zikiri Kama máa ṣe síkiri papọ̀ kódà ká tẹ̀sọ̀ síwájú kódà ká máa lùlù fún síkiri kódà káyìn obìnrin kan tí kò gbọ́dọ̀ sọkọ lẹ́nu máa ń lé aṣa obìnrin ká wá gbé máìkì lé lọ́wọ́ kọ́ máa pèrè láza akẹ́rà abáríkálí fún ilà ayẹkùn náà múta ìyá máa ẹgbẹ́ máìkì lọ́nu ẹ̀ obìnrin obìnrin yìí obìnrin yìí fọ̀hún ta obìnrin yọ máa ń yin àwọn ṣéwù rẹ̀ yà ṣéwù ṣéwù ṣéwù kíníkan o obìnrin kóbìnrin ọmọ tẹ̀sí kiri fún wa ẹ̀ṣẹ̀ ni kọ́mọ lè dá sí nínú yàrá ọkọ rẹ̀ nínú àwọn bídíà tó wà nínú àdúrà ká máa ṣàdúrà àwọn òhò ká kọjú sí erigun mẹ́rẹ̀ẹ̀rin kébùlà láti ń kọjú sí jẹ̀mọ́ ọlọ́run ní kò fún sí iná tàkùn ní ìdàkúlẹ̀ masjid tẹ́ ẹ bá ń bọ̀ wá mọ́ṣáláṣí wá kírun ẹ̀wọ̀ sọ́tọ́dá ìwọ wá fẹ́ bọ́lọ̀ wá sọ̀rọ̀ ọwọ́ sàn tilẹ̀ ọwọ́ pé náà kàlí ni báwọn àfáà yín ṣe gbé fún yín nù àfáà kò gbé fún yín èṣù ló gbé fún yín àyíṣàdúrà àwọn òhò àyíṣàdúrà ká máa kọjú sí àwọn erigun mẹ́rẹ̀ẹ̀rin kíbùlà la máa ń dájú kọ nínú àwọn bíbíà òní ká máa sáré sàdúrà ká máa sáré fúlihúnná àwọn ọmọ ìyá mi wọ́n sáré níbo lọ sáré lọ máa wí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọlọ́run bá ń gbọ́rọ̀ rẹ̀ nínú àwọn bíbíà òun náà ni kí ká máa ka alukur'ani lápapọ̀ ẹ̀ha wọn á ha ojú owó kálukú kò sí lásìkò ànábì o nílẹ̀ yorùbá bí láti hún o afẹ́sọ kùránì kalẹ̀ níbo ló wà tẹ́ fẹ́sọ kalẹ̀ níbo ló wà tẹ́ kò sí tí ń jẹ́ bẹ́ẹ̀ jẹ́má bẹ́ẹ̀ bá mọ̀ pé ẹ fẹ́ ka kùránì sínú lẹ́yìn àfa kan náà ni wọ́n wà á kà wọ́n sì ti ń kà tán yóò sì jáde yọmọ lọ tẹ́ ẹ bá lè dàkà bóyá inú ilé dàrú lápẹjù àbí wàhálà dé àfa àdàkùn wọn bá ka bá kárọ̀ sínú ilé wa ó sì ka bá kárọ̀ kálukú ọmọ lọ àmọ́ ká máa wá kùn kílè yọ ọmọ ka bàrà kẹ́nì kan ọmọ ka náà tẹ́nà kẹ́nì kan ọmọ ka sàájà kẹ́nì ọmọ ka suratul Kahf wọ́n ní kò lẹ́sẹ̀ nínú ẹ̀sìn wa sọ̀rọ̀ pé wọ́n ní amasa france lóye ọ̀tọ̀ ní bá ti ṣe kíni bá a ṣe gbé nínú àwọn bídíà òun náà ni pé ká dòde ká wá pé ẹ dìde ẹja ṣàdúrà Allahu akbar Allahu akbar bídíà ni o mọ́ dìde o tẹ bá ti débi ìjòkó tẹ bá ti ní ẹ dìde ìjòkó lẹ ó rí tí ẹ mú sí wà sọ pé nígbà tá a ní ọlọ́run lẹ́ẹ̀ka àwọn kan jọ wọn ò dìde fọlọ́run òun ò tí mọ̀nà. ọlọ́run ṣe bí alẹ́ rí ẹbí kúrò náà láàkì yá máa wọ́n dáhùn wọ́n náà bì yìn ọlọ́run ní káná tí òun nídùú àwọn ní ni wọ́n sí ọwọ́ ní ọlọ́run kò ń dá wọ́n tún ní káyẹ́ tẹ́lọ́ ní jòkó mo ní wá múra nígbà tí <laughs> bídí àmì ó ní pàǹgà o kátàkándù àwọn akáyàtì èyàn di màjú sínú àwọn màjú sínú máa ń taná wọ́n máa fẹ́ pè ọlọ́run bá wọn kò sínú lẹ́sìn wọn ká máa náwó sí pé ọyá ẹnáwó ìkarin ìka àfábẹ̀ lásì má bá wọn náwó bídí àmì ká máa ka iná àti iná lẹ́rìn ọlọ́run sọ níbẹ̀ má bá wọn kà wa lẹ́yìn náà ká máa ṣe alúwà ká máa jáde nínú ilé fún forty days ọdún kan ọdún méjì ọlọ́dún mẹ́ta wá àmọ́ ọdún mẹ́ta yẹn kó tó jáde yóò ti dàlìjànú gidi o torí àwọn àjànú yóò ti wọ́n ti bẹ̀ wò tí wọ́n ti sọ dídàkudà afọ́jú ló ti bá anabi sàlọ́ sàlám ó ní wọ́n ń pè ń ṣé kí wọ́n máa lọ mọ́ṣáláṣí anabi ní bẹ́ẹ̀ ni máa lọ mọ́ṣáláṣí pẹ̀lú pọ̀ fọ́jú ẹni tó rí náà wájú kò lé kò ní wá kírun jama tọ́jọ́kùnrin kò ní wá kírun jimá tọ́jọ́kùnrin ẹ̀ṣẹ̀ ńlá ni o kẹ́nìkan má bá wọn ṣe alúwa yìí mọ́ o tọ́wọ́n kò fẹ́ sin lọ́run lọ mọ́sálásí ó dé kọ́ ọmọ lọ́lẹ̀ dárúkọ lọ́run bá ń bẹ̀ kọ́ máa ṣàdúrà ọmọ kí jama ó sì máa kí jimá kó sì fún jẹ́lẹ̀ sí ilé kí ni mo gbé kọ́ ọmọ fún jẹ́lẹ̀ sí ilé kọ́ gba mọ́sálásí lọ bídíà tó lẹ́yìn náà bídíà torí àwọn sábà kan dárú ẹ̀wọ̀ kó wà fún sọkún àlékún náà lẹ́yìn náà kí ọlọ́run bá sọ fún ọnù wọ́n máa lọ di ọlọ́run wọ́n máa lè dárúkọ ọlọ́run ọlọ́run wá ní dìjálù àwọn èèyàn ńlá wọ́n wá lọ́mọ́sálásí wájú kò ní yàrá kọ̀dá o bídíà ni wọ́n rí kàwọ́ máa rọ́ọ̀kì in ọlọ́run ẹ̀ rùkú pẹ̀lú àwọn tí wọ́n rùkú sínú yàrá rẹ̀ yóò ti máa rùkú pẹ̀lú àwọn tí wọ́n rùkú ọlọ́run rí pàṣẹ mọ́sálásí ni obìnrin nìkan ní máa ń kírun ní ilé ó sì lè kí mọ́sálásí tó bá wù àmọ́ ládàá ti ilé ọ̀dà ju ti mọ́sálásí lọ kálọ̀ bí sàárè ṣe ò sàárè ṣe wù ádámù sàárè sàárè bàbá wa oníwàṣà àgbáyé kálọ̀ bí sàárè bàbá kaula niyas àti sàárè bàbá rufai àti badaru ní Egypt kálẹ̀ ìjòkó ti sàárè nítorí pé a fẹ́ sàdúrà wọ́n ní tọ́ba débẹ̀ tọ́ba ń pè é nìyẹn ẹbọ ló ń ṣe tọ́ba wá jòkó síbẹ̀ tó o pè é ọ̀hún kan sàdúrà kí àlùbáríkà rẹ̀ ó lè jẹ́ káàdó ọ̀rọ̀ gbà wọ́n lọ ń sẹlọ̀n nítorí tó ń ṣe ẹnìkan fi lélẹ̀ gbogbo àwọn sàábà inú yàrá wọn ni wọ́n ti máa ń ṣe kíni ni wọ́n ti máa ń ṣe àdúrà nínú bídíà òun náà ni ká máa máa lọ lẹ́jọ́ kó sí sáré mọ́ṣáláṣí lọ́ọ́ lọ́ lọ́ọ́ takú síbẹ̀ wọ́tọ́ híríbèrè tí a lè tọ́ ìfínà wọ̀dà ákìfínà ọlọ́ọ̀ni ẹ̀tún lè ṣe fáwọn tí wọ́n tàwa fún àtàwọn tí wọ́n takú síbẹ̀ ákìfín káwá máa ṣàdúrà ká ní nọ́mbà báyìí láàpè nọ́mbà tá lẹ́yìn náà ká máa yí alukurani padà kó lè bá jẹ́ innahu ala raji'i ala káwá ní àṣírí àwọn bàbá wa nílẹ̀ yorùbá ẹ má jà ká bẹ́ẹ̀ ẹ súnmọ́ àwọn àwọn alágbà ẹ má ká bẹ́ẹ̀ wọ́n ní kẹ́ ẹ má ká bẹ́ẹ̀ kẹ́ ẹ gbóyè tó dáa ẹ wà ní ala raji'i kọ́líbù ẹni bá ń serú bídíà ní ṣe ọmọ fún èèkọ́ ọmọ fún ọkà bàbà káàkiri ilé àwúrẹ́fẹ́ ẹ dákun àwọn àjẹjọ́ jẹ ọkà bàbà ń bẹ nú àgbo kò sì bẹ́ẹ̀ ìfẹ́ dákun tá ńlá dé ládùúgbò kò sì lọ lè kó fún wọn bẹ́ẹ̀ sára ewúlé dún títí tọ́ wa ń dà sí mọ́tò ọ̀tẹ̀ ìmọ̀lẹ̀ adì òní jẹ èèyàn òní jẹ ìwọ náà jẹ nídìí bẹ́ẹ̀ gbogbo àwọn sàrà ní kọjá ẹsẹ̀ iwájú màálù ọ̀tún kára rẹ̀ bó bá yá ẹ lọ lè fún afọ́jú lójú orin lágége ẹ dákun ṣé ẹni tó yajúlẹ̀ òun èjẹsẹ̀ àti àbí kèéjẹsẹ̀ màálù ẹnì kan gbọ́dọ̀ wọn sàárà fún agbọ́n méje ìkíní kan méje ṣúgà méje mọ̀dà o sàárà ni tó bá dín kò sì fẹ́ ni tó bá wù nínú bídíà kí a máa gbé pèsè lọ ìrìtà mẹ́ta lánìyàn sàárà sàárà náà wọ́n máa ń pè wọ́n ní kùrùbá gbogbo ẹni tí máa gbé pèsè ìrìtà mẹ́ta bídíà ní ṣe é bọ́ sí i ẹ̀yọ́ máa yáàfin nínú ẹ̀sìn wa níparí bídí àtọ́wà nínú àwẹ̀ òun náà ni ká máa gba àwẹ̀ mọ́jẹ̀ nǹkan ẹlẹ́mì àwẹ̀ forty one days ta ló ń wọ̀n fún lọ́la nábì Musa lòun fi jọ forty days ló fi gbà sí wọ̀lá nábì Musa sáà nábì sàlá ní kọ́ ọmọ gbarú ẹ̀ àwẹ̀ mọ́jẹ̀ nǹkan lẹ́mì àwẹ̀ mọ́jà táwà àwọn àwẹ̀ nǹkan funfun nìkan lọ́wọ́ máa jẹ tó fi parí àwẹ̀ rẹ yóò alubidia yóò máa wá wẹ̀ ẹ̀kọ́ káàkiri bus stop afa kílẹ̀ wá aléwà kankan ìwọ̀n kankan iṣẹ́ ìfẹ́ bàjẹ́ lé ayé iṣẹ́ tó ti bàjẹ́ ọ̀rẹ́ ìdẹ́rẹ́ àbí tó ti bàjẹ́ tẹ́lẹ̀ náà kọ́lá mọ́sá ìsànú wa àsìbáàbò ti sáré lè bídíà kí wọ́n á dé kí ló dé tí bídíà fi wá gba gbogbo ilẹ̀ Yorùbá tí ó jẹ́ pé súnà kọ̀ọ̀kan láàmú rí Yorùbá súnà kọ̀ọ̀kan ní lọ́sọ̀gbó lẹ́kọ̀ọ́ lákùtẹ́ ń bí láǹbẹ́ súnà kọ̀ọ̀kan kí ló dé bídí àti wá gba gbogbo lẹ̀ báyìí wọ́n lákọ̀ọ́kọ́ ní àlìjáhàlì àyìnmọ̀kan tó nípa tá a fàyà bá ń sọ̀rọ̀ báyìí àwọn tí wọ́n dákan máa hó àwọn onímọ̀ àtàkì pé àkọ́mọ́dé ń sọ̀rọ̀ wọ́n ní ká lè kéwu láàfin bọ́ kò nu bídíà lẹ́yìn náà ká máa fa àwọn àdìsí dọ̀yìf àdìsí dọ̀yìfà àdìsí dọ̀yìf ká máa fi ṣèdáwà àbí ká máa fi sẹ́sì àdìsí tán náà lẹ́sẹ̀ ńlẹ̀ ìjọsìn tó bá àdìsí tó lẹ́sẹ̀ ńlẹ̀ ńsẹ̀ tí ìjọsìn wọn lẹ́sẹ̀ ńlẹ̀ a ní ìdíkà padà sílé kéwò kọ́lọ́n sanu wa ẹlẹ́ẹ̀kejì ní tọ́jẹ́ kíbídọ̀ kárí òun ní ìfẹ́ nú ó yé àfa mi ó yé òun náà sì kà á a ní ìtẹ́nsọ ọmọ ìtẹ́nsọ aka àwọn náà ti wo àbáwò ṣe ìwọ láwọn wa tẹ̀lé ẹlòmíràn ní ìwọ tó kéwò ọwọ́ adé ń sìn wọ́n gbé bídíà bídíà bídíà mo ní ṣé gbogbo ń tẹ́ ẹ kọ́ wa lápẹ́ bídíà ni ṣé gbogbo ń tẹ́ ẹ kọ́ wa lápẹ́ bídíà à ń pẹ́ran súnná oyé ẹ̀kọ́ wa à ń sì ń ṣe dìsí gbọ́dí ń ṣe bídíà à ń lọ jímọ̀ ẹ̀yin lẹ́fi jímọ̀ lẹ́wọ̀ adẹ́sẹ̀ ká máa lọ à sì ń lọ jímọ̀ à ń lọ yídì àbí gbogbo ìtọ́jẹ́ súnà tọ́jẹ́ authentic súnà nínú èyí tẹ́ kọ́ wa ní mọ́ríkàzì nínú èyí tẹ́ kọ́ wa ní dárù nínú èyí tẹ́ kọ́ wa ní máàdì nínú èyí tẹ́ kọ́ wa ní wo gbogbo ìtọ́jẹ́ súnà tí ààrẹ ti fún à ń bá lọ à ń kí dùwà à ń kí wítìrí à ń méjì lásùbà àjẹmà à ń pẹ̀lú àjẹyà à ń lo jàlúbà àwọn èyí tọ́jú súnà súnà ó jẹ́ pé gbogbo lékè òǹkọ́ faramọ́ jàlúbábù gbogbo lékè òǹkọ́ àwọn kan sọ̀tà jàlúbábù kò yé wọn náà kọ́lọ́mọ́ àfọ̀nàmọ́ wọn ẹ̀yọ́ máa yá àti mẹ́sìn wa ìfẹ́ nú bá ṣe ṣe ni ẹlẹ́ẹ̀kẹta àtà asubuli ara ìwà rìjàn ẹ̀ tribalism àdúgbò ní kápẹ́ hmm. ṣe rí intẹ́yìn ń sọ lóòótọ́ ni àmọ́ lẹ́ẹ̀kẹ́ ti wa àáfàá ti wa òfin láwà lẹ́nu ibi tá a bá àwọn bá ti ń lọ làwa ń sí kíní ìlà wa ń lọ ọ̀kan máa pàdé ẹ̀sọ́ mi èlì lọ́nà làǹbẹ̀mí wọn ni wọ́n mà ti rọ́sùn àmà sọdún lọ́la ó ní àwọn bàbá ọ̀sọ́ fún wa pa àwọn rọ́sùn táwọn mo ní àní sùdùtọ́n ti ànọ́ǹsì wípé ọ̀la lọ́dún ọlẹ́ dìgbà tí mòdìrú bá sọ mo ní ọgbọ́n kẹsì sọ ní súnmọ́lẹ́rù láti wà á bùtìrú lérò ìyá tì í tẹ́ bá di gbọ́ pé wọ́n lóṣù ẹgbà àmì ẹ̀sọ́dún wọ́n sọ fáfà tó tẹ̀lé mi ó ní àwọ̀ ọ̀sọ́dún lọ́la bí mòdìrú bá ní ọ̀sẹ̀ tí ń bọ̀ lásọdún ọ̀sẹ̀ tí ń bọ̀ ní lásọdún mòdìrú kan mòdìlónù ẹni tí ń sọ yẹn nù wọ́n mọ̀ kó àwọn ẹ̀wọ̀n náà lọ́wọ́wọ́ pẹ̀lú sọkúsọ ẹ máa jẹ́ ẹ̀gbọ́n sí nǹkan báwọn àbá súnmọ̀ bá ní wọ́n wà ẹgbẹ̀ wà lọlé wà bá wà lóòtọ́ kò wá ní sọ fáyé mọ́ pé a ti rí o ẹ̀tọ́ wá fún mi wọ́n tún lọ́wọ́ ẹni òsí bẹ́bá tó lè láti fi pé bẹ́ẹ̀ ni ká máa tó àbá àwa bí ń ṣe ń ṣe nu bá ṣe máa ṣe nu àwọn àbá wa nínú ẹ̀ ká máa kọ́ṣe àwọn kiri yó ipò ẹ̀yìn náà rí sẹ́rí dá tó ká ẹ̀rí tí gbogbo wọn pátá tí gbogbo wọn tí wọ́n múra bákan náà ẹ̀rí gbogbo àwọn ọmọ wọn tí gbogbo wọn tí wọ́n ṣe security tí wọ́n kó sòkòtò tí wọ́n ń di ẹjọ́ àwọn náà máa ṣe bẹ́ẹ̀ ẹ bá dẹ́sà láti ẹwà kọjá ń bẹ ẹwà bá wọn káànú pé káàsà ọmọbìnrin ó sì wọ jíǹsì àti tọ́ọ̀pù ó lóun ṣe security sọ̀rọ̀ yìí ẹni tó ń darí wọn bẹ́ẹ̀ ẹ àwọn kiri ló wọn ti kó ọlọ́mọ ṣe rí ilé ní àmọ̀pé kò sínú ẹ̀sìn wa ká máa ṣàdúrà òru january first àmọ́ wọ́n ti kó àwọn ọmọ wa lọ ẹ̀jí káwa náà kó àwọn ọmọ wa wá kí ló dé tẹ̀yìn ò kó àwọn ọmọ yín pé àyè lọ ṣọ́ọ̀ṣì lọ lè ṣe january first adépa àwọn ẹni wọn ò dúró gbẹ̀kọ́ ẹ̀kọ́ láàmà kó àwọn èèyàn kì í ṣe pé àmà wọn lo àwọn kiri yóò àmà fi ṣẹ̀sìn wa wọ́n ní àwọn kiri yóò tí wọ́n ń jẹ bẹ̀ àti ìsọjẹ́ àti ìsọjí àwọn mùsùlùmí náà ti bẹ̀rẹ̀ ìsọjẹ́ àti ìsọjí nítorí bídíà yóò le gan o torí eléyìí ti so mọ́ńjẹ ìdáhùn afá àkàgbẹ̀yìn náà nù wọn ni àlùbídí àtúrù bá máa yẹkún ní mọ́sẹ̀rẹ̀ rẹ̀ sùn tí bídíà bá ti di kókó ọbẹ̀ ah yóò le díẹ̀ o ọlọ́ọ̀ni kan ló yọ ọwọ́ rẹ̀ kó nu kòkò ní nídìí bẹ́ẹ̀ nítorí kíbédìà àjẹ́ àmú ojú kíbédìà ọ̀fọ́n ọlọ́run bá ní fàlíyà sáré lẹ́bí iná yóò kààlẹ̀ fún náà ní àmúrí ọlọ́run ẹ̀bá mi wọ́ọ̀nù wọn gbogbo àwọn àdù bídíà àwọn tí wọ́n ń polongo bídíà kí wọ́n má yapa ànábì o kí wọ́n má yapa súnà o àrùn tó sin ibà ń fitna tí wọ́n bá ń yapa ànábì lọ bí wọ́n sì ń yapa ànábì lọ bí wọ́n sì ń tako súnà lọ yẹ tọ́tún sọ pé ìmáàmù Bukhari sàfà ìmáàmù Bukhari sàfà sọ yìí Bukhari ọlọ́run bá ní ẹwọ́ọ̀nù wọn kí wọ́n sì lẹ́yìn àlùsùnà o. gbogbo mọ̀rọ́kìsì gbogbo lékewu bídíà wọ́n ní ẹ̀yin ní lọ lè sọ alùsùnà pé yín tẹ̀ ń sọ ibo lọ́wọ́ kí gbogbo àwọn tí wọ́n ń lẹ́yìn ọlọ́run ní kí wọ́n lọ lè sọ́ra wọn o wọ́n máa já sí kòtò lójoojúmọ́ ni o kí wọ́n tètè padà ẹ sọ fún gbogbo àwọn àyímà tí wọ́n ń tako súnà kí wọ́n padà gbogbo àwọn mùdírù tí wọ́n ń tako súnà ẹni kí wọ́n padà nítorí pé wọ́n máa yẹ̀yẹ́ lọ táyé ni. gbogbo àwọn àlífà tí wọ́n tako súnà gbogbo àwọn obìnrin tí wọ́n tako súnà ní kí wọ́n fali yahazari ọlọ́run ní kí wọ́n ṣọ́ra wọn àwọn tí wọ́n tako ọ̀rọ̀ yìí yìí tọ́wọ́ ń bẹ̀ yà ni àwọn tó ṣíbà wọn fìtìnà kí fìtìnà máa wọlé wa bá wọn àwọn yóò ṣíbà wọn adabun alim kó sì máa jẹ ìyà tí wọ́n bá kú ẹni bá tako súnà ó ti rí fìtìnà láyé fìtìnà ti ń bá gbogbo àwọn tó ń tako súnà ọlọ́run wá yìí ń kéré àwọn adabun alim tí wọ́n bá dọ́dọ̀ mi lọ́rùn wọ́n bọ̀ wá jẹ ìyá ìmọ̀ pọn súnà lẹ́yìn àti máa tako ìmọ̀ pọn bídíà lẹ́yìn àti máa tako súnà twenty four sixty three suratu nur aya sixty three ìbẹ̀rẹ̀ lọ́run tí wọ́n gbogbo àwọn tí wọ́n ń sekin tí wọ́n ń yapa anabi wa muhammad abẹ́lẹ́ Allah subhanahu wa ta'ala ẹnu wọn bá tawí ọlọ́mọṣàjọ sanfàní fún ọ súnà bá a ṣe jòkó lẹ́yìn kì í ṣe gbogbo súnà ní gbogbo àti ṣe ó tún kọ àwọn súnà mìíràn èmi máa tẹ̀mí ìwọ náà máa ṣe má takú wọn kò ti kéwú tán o lójoojúmọ́ ni wọ́n máa wá àlékún o abẹ́lẹ́ ọ̀gbọ́n ọmọ láàánú rẹ̀ àti agbára rẹ̀ wọ́n sà máa ṣàlékún súnà wa gbogbo àwọn tí wọ́n máa ń bẹnu bídíà pátá àtẹni tó mọ̀ pé inú bídíà ló wà àtẹni tí ó mọ̀ ọlọ́run bá ṣí gàgá kù lókun wọn kọ́lọ́run ọba kan wá fà wọn náà mọ̀nà kí gbogbo wa náà káwá wà lè jẹ́ náà papọ̀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 a gba àwọn questions lénìí inshallah wa gba àwọn questions tó ní questions a gba questions ṣùgbọ́n ká tó lọ ká tó gba àwọn questions àwọn announcement ta ní ní ṣókí inshallah taala níjẹ́ ọjọ́ Friday tó ń bọ̀ yìí lecture wa ó wà ní àjùmọ̀ alágbólé road tí a bá ti dé àjùmọ̀ alágbólé road ká béèrè bọ̀dí ẹ̀dùn tá a bá ti dé bọ̀dí ẹ̀dùn ká béèrè àlùbáńkú dì tabajide bọ̀ di ẹdun kábẹ́rẹ́ alubankudi feed bẹ́ẹ̀ ni a ti bá àwọn ọmọ mi pàdé ní next coming friday saturday friday inshallah ta'ala. náà àwa tí a bá ní ìbéèrè lọ́dọ̀ àwọn ọkùnrin ẹ jẹ́ ká náwó. nínú àwọn tí wọ́n ti fọ́ sọ́wọ́ wọ́n ní obìnrin tó máa ń ṣe haidọ̀ wọ́n ní sọ ó lè gbé pàǹtọ́ jẹ́ mixture lọ́wọ́ pàǹtí wọ́n ti kọ́ ní english àti yorùbá ẹ̀ẹ́dá jù náà ni kọ́mọ́ gbé lọ kọ́mọ́ gbé koran tó ń bá ti kọ àròbíyà mútiẹ́ kọ̀dá kó lọ àwọn afá sọ pé kọ̀dá bọ̀ tó lè máa kà á ó tiẹ́ kọ́ máa kà á lẹ́nu kọ́ máa fi ṣe rìbíṣàn ó sì lè ṣàdúrà tí bá ní bá jẹ́nàbà tí ìyàwó àìsàn mẹ́nu wọ́n máa ń